وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أصدق الله سبحانه وتعالى الله يوتي في عنون يوفي سواء وصداق على سجوك وإيمين النبي سيادق nínú oṣù jùmọ́dà àfẹ́rọ̀ oṣù kẹfà ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أسوأ نبي أبلا ọlá tí ń bẹ fún mímọ̀ èyí tó ṣe fàá ti bẹ̀rẹ̀ láti bí ọjọ́ mẹ́ta láti pé báàbù yàgbé ní báàbù jáàmẹ́ jáàmẹ́ ọ̀hún fi fàlẹ́ àyè ẹnu ọ̀nà ẹgbẹ́ tán tó sọ nípa àjùlọ tí ó wà fún mímọ̀ a ti mú àwọn ọ̀rọ̀ tó pọ̀ wá fún wa nínú àwọn àhàdì èyí tó lẹ àti èyí tí ọ̀lẹ tó bákan náà wa ní àwọn àṣà àrùtọ́pọ̀ bí táwa dúró nínú síra wa jáwé bayan al-ilm wa fadlihi òun náà ni ọ̀rọ̀ tí ẹnìkan fi ṣe àtakò ẹni tí ń sọ yìí pé ìmọ̀ kí ahọ́n dúró déédéé ó tóbi ó pàtàkì ju ìmọ̀ ẹ̀sìn lọ. lórí nìyẹn fi ewì lédè rábà òun ló fi wí sọ̀rọ̀ ẹni tó sì dá lóhùn náà dá lóhùn pẹ̀lú rẹ̀ ìyẹn náà dá lóhùn pẹ̀lú ẹ̀ omi ìwà tún nìyí èyí tó jẹ́ ti apá kan nínú àwọn ìbùdàbà ìjábọ̀ àdì èyí tí ń sọ nípa ọlá tí ń bẹ fún mímọ́. sọfíà náà lọ́ra yìí wọ́n lè yọ àdúrà fíà yọ àdúrà fíà àlùkọ́ọ̀lù man kana aliman wa in lam yakun fi qawmihi bi hasib wa in halla ardan عاش فيها بعلمه وما علموه في بلدة بطريق وعشر فيها لقوم ممتنعا لما فإن لم يكن في قومه بحديد وإن حل أرضا عن شفيعة علمه نعم. وإن حل أرضا عن شفيعة علمه وما علموا في بلدة بغير قل يعد رفيع القوم من كان عالما ẹni tó bá jẹ́ olùmọ̀ yóò á tó rọ̀fí àlùkọ́wò á máa sọ̀rọ̀ ènìyàn sí ẹni tó ga jù lóòjọ́ wà ìlànà yẹkùn fi ọ̀rọ̀ ìdí hasidi kódà ọmọ àjọ àti pẹ́ nìyẹn jẹ́ hasidi ìyẹn ẹni tó níra ìrìn tó lókìkì láàrin ìjọ rẹ̀ báyìí ni hàlẹ́ àrùtọ̀ tó rẹ̀ ń tọ́jú yìí tó bá sọ̀kalẹ̀ sílẹ̀ kan aṣa fi hàbí ìlmi yóò bá lò sẹ́mi níbi tó sọ̀kalẹ̀ sí ẹ pẹ̀lú mọ̀ tí ń bẹ fún torí bẹ́ẹ̀ wọ́n mọ̀ áìlìmù fi ìfàlùjáde mi kàn ní ìlú bá jẹ́ olùmọ̀ kì í ṣàjèjì nílùú lówó ìlú yòówù torí kó dé kì í ṣàjèjì torí wọn tó wà lọ́wọ́ àwọn èèyàn ní bùkátà bákan náà wọ́n ní ń bẹ fún àwọn fukama ilẹ̀ àwa el wọ́n ní ayọ̀ àṣìyá ayẹ̀m bagiri làálìm àni ẹ̀kútẹ̀ níyàwó kí ni àwọn nǹkan tó ṣe yí pé ọ̀sẹ̀ tó fẹ́ ń tọ́ba jẹ́ olùmọ̀ kókó jọ òun náà ní àwọn nǹkan tó ṣe yí pé tí ọkọ̀ ojú omi rẹ̀ bá ṣe kí ni òtọ́ bá tẹ̀lé sábà hatima àrùn òun ni ó ń lo ẹ pẹ̀lú rẹ̀ yáni alẹ́ ìmọ̀ nìyẹn apá kan wọ́n tún sọ wípé ẹni tó bí mú ìmọ̀ nílì jáàmù ìjánu tí wọ́n máa fà á ìtàkọ́dáwò nẹ́ẹ̀sù ìmọ̀ ẹni pé kí ó yẹ ti dé dára o ẹni tó bá mú ìmọ̀ níjánu tí wọ́n máa fà àwọn èèyàn dẹ̀ mú yẹn wọ́n mú ọ̀hún náà nílé mọ́ mú wọn. ẹni lọ́wọ́ yìí pé ìmọ̀ ní ń darí èèyàn ìyẹn ni pé aṣáájú lọ́ máa jẹ́ fáwọn èèyàn. bákan náà wọ́n lè ọmọdé ọ̀rìfà bíi hikma ẹni tí wọ́n bá mọ̀ mọ́ ọgbọ́n tí ó nímọ̀ láàárọ̀ ti wòlé ọ̀lọ́mọ bíi wà pọ̀. gbogbo ìmọ̀ ó sì máa gbójú wò báyìí pẹ̀lú ìfarabalẹ̀ wọn lọ kìlì mọ́lì kìbìlì Marwan ọsọ fún àwọn ọmọ rẹ̀ wọn ni yáa bani ẹyẹ ọmọ mi ta'allamu al-ilma ẹ lọ kọ́ ìmọ̀ ẹ̀sìn o fàyín ní stagnation kánà lakum kamala tó bá yẹ pé ní dúkìá ìmọ̀ ẹ̀sìn tẹ́ ẹ ní ẹ ajé kẹ pé pẹ̀lú ẹ̀sìn yẹn ẹ dẹni pípé ṣùgbọ́n àyè lè darọ̀ kọ́ọ̀tù tẹ́ bá tó wá tálákà tẹ́ ẹ̀ sì nímọ̀ káàdì lágùn máa là ìmọ̀ yóò di dúkìá fún yín torí bẹ́ẹ̀ lọ kọ́ mọ̀ wọ́n ní wọ́n tún lọ fi ọ̀rọ̀ yìí gbogbo àwọn ọ̀rọ̀ yọ̀rọ̀ dá sáǹfààní ń pa rẹ̀ láti lè lọ fi kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àbí dáadáa rọ́ọ̀dì ọlọ́hu tàlá wọ́n ní yẹ́rù zukú lọ́hùn ìlmọ̀ àdáa àtàwọn olóríire ọlọ́wọ́ bá máa ń fi mọ̀ kẹ́kọ̀ọ́ ọlọ́run dá kùtù wá sínú wọn. ọlọ́run tẹ́ bá fẹ́ náà mọ̀ fún àwọn aláṣìkíyà àwọn lórí burúkú. ló fi já sí pé ayé àtẹnudọ́lọ́run nífẹ̀ẹ́ sí àtẹnudí onífẹ̀ẹ́ sí òun ni ó kù. ṣùgbọ́n wíwọ́n ẹ̀sìn ọ̀sẹ́ nìkẹ́ tọ́lọ́wọ́ jẹ́ tọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí lọ. ẹnì kó ti wá ní hadith tá a ti ké tẹ́lẹ̀ yẹ hadith Muawiya bin sórí àtẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àtàlà sọ wípé mọ̀ yóò rí ti lọ́ọ̀kù bí i xeyrọ́ ti fàkì rò kìtì. ẹ̀ńtọ́lọ́ bá rora dáadáa rò ń lọ́mọ máa fún kíkiri o dákú lágbọ̀ọ́yẹ̀ bí ó fi hàn wípé kì í ṣe gbogbo èèyàn fa tí ìbá ṣe ẹ̀ńtọ́lọ́ bá fẹ́ rere fún lásán. ṣùgbọ́n bá jẹ́ pé dúkìá ni àgbówó lè fẹ́ sí lówó ọ̀dẹ́ lè fẹ́ wọn lọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ àlè àtẹ́tí sí àtàrù yìí dáadáa yóò ṣe wá ní nfààní. wọ́n ní sẹ́rí àlẹ́ àìlú káyọ̀rọ̀ mi nà lẹ́ẹ̀. ìmọ̀ sì lóore ju dúkìá lọ. sẹ́wọ̀n kí wọ́n bá ń pè ní mọ́lù wọn náà ni wọ́n tẹ̀mí ìlú ilé yìí náà ìwọ́n tẹ̀mí máa ń fi sílẹ̀ ni wọ́n fi ń pè mọ́lù. torí ká pè é lówó àmì náà dànù lára rẹ̀. gbọ̀ngàn abá lè sọ́wọ́ kẹ́ni yẹn máa fi sí odi mọ́ọ̀lù náà ni. sọ nípa bẹ́ẹ̀ ìmọ̀ ni ó lóore ju mọ́ọ̀lù lọ dúkìá lọ. kí ló fà? lè ánàlùmọ́ọ̀lá tàhùrùsùhù. torú dúkìá nìyí wọ́n lọ́ máa sọ. ẹlòmíì lórí pọ́fẹ́ sọ dúkìá láì tọ́wádẹ́ kọ́lé náà báyìí kò ní fi tátẹ́gbọ̀n gbà wọlé kò ní fi bẹ́ẹ̀ ǹjẹ́ ló dé káwọn olè máa káwọn mọ́lẹ̀ ni yóò máa mọ kirikiri wò yóò tún kókò di òun náà gbàgbé ijọ́ tóun ní ó ní ìdí ẹ̀yìn ijọ́ tí ní bá fẹ́ jólé. ẹ wò agbọ́gbọ́ kẹ́ ló inú láburú àbí inú ọ̀rẹ́ aburú máa ń wọ ọbẹ̀ ńgbà mí o náà wọ olóore ńgbà mí o. ijọ́ tí ní bá fẹ́ jólé tẹ̀gbẹ́ yóò lè gbọ̀lẹ̀ burú jáde. ọ̀rẹ́ wa ti mọ òjìrí bí ara rẹ̀ fẹ́mọ̀ yìí pé ìyá burúkú ló fi jẹrẹ kọ́ padà rólè kẹ́kọ́ wá mọ́ ọlọ́run padà fún kádàrá pé ilé fẹ́ jólé olùtọ́ni dúkìá lù ọlọ́run aṣọ àwọn ti títí wọ́n ń sọ mọ́tò báyìí wọ́n ti ní wọ́n gbèsè tó bá ti rìn lásìkò báyìí ọ̀sẹ̀ tó sì jọjọ ọba yé òun náà lọ́wọ́ kọ̀ọ̀kan ní mo fẹ́ kọ́ tẹ̀ yọ gbàgbé kíní kóòdì àbí kíní tí wọ́n yọ tẹ̀ yàfa ní ọba máa wọlé. torí owó nìyí yàhùrùsù ìwọ lọ́wọ́ máa sọ ṣùgbọ́n wà lẹ̀ yàhùrùsù tọ́ba jẹ́ ìmọ̀ òun ni ọba sọ ẹ̀ àwọn àga ìjẹ́ ẹ wò lápẹẹrẹ ní sẹ́yìn kí wọ́n máa sọ. táyì mọ̀kẹ́ máa ń dá yẹn lá gbogbo kẹ́lẹ́ yọ máa sọ pé yẹn lọ gbógun wá òjijì ọlọ́run ọba nínú ẹ̀kọ́ tó kọ́ wa sallallahu alaihi wa sallam onígbé dábàá sùn kábàá kẹ̀kẹ́ ọ̀tún lílẹ̀ ẹnìkan wà lọ́wọ́ fẹ́ kí ó sì lílẹ̀ ọba jọ bíi kí èèyàn fẹ́ sẹ́mi tí wọ́n ní máa sọ ọdún wọn lè yẹ hàǹkì yẹn kárí à ẹ wá wá bẹ́ẹ̀ sì tọ́jú o bẹ́ẹ̀ sì tọ́jú mi o ẹ wá gbé jì sí bí yìí o ṣùgbọ́n ẹni tó ti gbé ìbọn gbé lára rẹ̀ yóò máa wù kí ẹgbẹ́ òun àṣẹjù ó sì ní ibi tẹ́jẹ̀ tó ṣe kéde o ti pọ́ gbìgbìgbì mẹ́jẹ̀ sí lọ́ọ́ jí bẹ́ẹ̀. ìmọ̀ ni yìí òun lọ́mọ bá sọ ẹ yóò sọ níbi ohun tó lè fa àìlera gẹ́ fún. lórí ẹgbẹ́ àǹfààní mímọ̀ kì í sáyé lásán bó ṣe jáyé àlùkìyàmọ̀ gẹ́ tó wà jọ. so mímọ̀ ṣe rí tiẹ̀ nìyẹn wàlúmọ́lú tòkùnrin ní nẹ́fà kan sẹ́yìn <laughs> náà rí yàtọ̀ dúkìá nìyí tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní ilẹ̀ àfa ó lè tẹ́ o. lẹ́yìn kọ́ lọ́wọ́ bàtú hánà nínú ọdún àti ìsìnbáni sọ̀rọ̀ lẹ́nu ọlọ́run ni wà láti ṣe àlẹ́ yẹn dáta ìbọn bùlú lẹ́tẹ́n ìlà ọ̀nà kò sí. wọ́n láti sọ́kù àkúlẹ̀ lọ́pẹ́ ọ̀tẹ́ kẹ̀hún dàbẹ̀lú mọ́ màṣúrọ̀. ayé àyẹ̀ ń dín ìdíwòye sí dáadáa ọlọ́wọ́n bá sùhánà ọlọ́wọ́n la fẹ́ jáde yẹ́dẹ́ kẹ́mọ́ kùlú lẹ́kàn ìlà ọdún kìí má sọ owó rẹ̀ márùn ọwọ́ rẹ̀ má sọ márùn yẹn ni pé má làwù. wọ́n láti sọ́kù ha má sì tẹ ọwọ́ pé ọwọ́ ayàwọ́ kó lẹ́lẹ́ bá sọ yẹ́yẹ́ tọ́jú bàbá onídàá pa ọlọ́run wá pín gbólóhùn yẹn ní kọ̀ọ̀kan ọ̀tẹ́ tìrún dá màlúmọ́ màlúmọ́ jẹ́ ti wí pé tọ́ ọ bá yahu wàá padà dẹni táwọn èèyàn ó nígbà hóòsì wọ́n ń sọ màṣúra tó wáá nínú bíbélì màṣúra ọ padà dẹni tí ọ yọ̀lẹ̀ ọ níbi kó kó ṣe rere ní lè ṣe rere wọn. owó bì tòkòlè

tí ẹ bá bẹ̀rẹ̀ sí na ẹni sìn yọ̀ tán náà gbadé ìwé yẹn fi sadaka sadaka la tẹ́bi sọlọ́lá àtàlá lọ pé mọ́ ọ́nà kọ̀sọ̀ ti sọ́dà kọ́ tó ní náà pé sadaka ò lè dégé ni òkú lè dídú kí a kù. sọ àìmọ̀kẹ́lẹ́ ló ń dá àwọn tó lówó yẹn láàmú àwọn lọ gbé síra wọn èyí táwọn ti mọ̀ tó fi hẹ̀ yẹ́ pé alimọ́lù tòkùnrin ṣe nẹ́fà kọ́ wá rí wọ́n wá gbàgbé pé náà ó yàtọ̀ sí náà ó kọ̀síye aláìmọ̀kan ẹyọ̀kan yìí lòun ó dìbò àkíkọ́ tí èèyàn bá dẹ́wọ́ báyọ̀ kó o ti pọ̀ tó yọ padà tán náà ṣùgbọ́n ẹ yọ àwọn kẹ́kọ̀ọ́ mbẹ pẹ̀lẹ́ ẹ̀ sádàkà ò rí bẹ́ẹ̀ wá sádàkà ni òtítọ́ ọlọ́run jẹ́ wáyé pé mọ̀ọ́nẹ́kọ̀sọ́ tó sádàkọ́tù sallallahu alaihi wasallam bí ẹ ti sàrà káwá ní owó ẹni yẹn dínkù ìrọ̀ bẹ́ẹ̀ lọ́lọ́rọ̀ zakat. خذ من أموالهم صدقة تطهرهم بها وتزكيهم múlò dúkìá wọn gba sádàkà mẹyẹ zakia wàá fi fọ wọn mọ àtúfọ dúkìá wọn mọ ó tún wà mẹyìn pé zakia nìyí àwọn ẹni tí wọn yọ zakia yẹn ọmọ àfẹsùn mi zakia ti fa wìláyìí ká wọn wọlé fún àkúrò tẹ bá lè yẹ zakia àwọn ènìyàn wá ti pèlè dúkìá àwọn fẹẹ pé zaka ńkọ báyìí òkè ẹtì mẹtò yẹ kéésì kìlò kìdíkù lẹ́yìn náà ni pọrọ èèyàn ọpọlọ yẹn ní sọ̀rọ̀ lọ́wọ́ sí bàyà bẹ́ẹ̀ ti kẹsì ọyàtọ̀ sọ̀rọ̀ lóṣù. sọlá wọn sọ wípé nínú owó ni máa ń dínkù wọn fi ẹgbẹ ẹyọ gbogbo owó tó bá ń bẹ sórí ìyàwó ẹ àtàwọn ọmọ ẹwà ayọ kò mẹ. torí gbogbo tó bá yẹ pé òun náà nítorí tọlọ́run báyìí lóbi òun tó bá dì mú yẹn ọkàn ara mú àríyàn tí wọn náà gbọ́ ẹwà ní kí n bá lọ kó dálẹ̀ ọdún tẹ́yẹ bá náwó wọ́n padà sẹ́nu ṣùgbọ́n owó yàtọ̀ sówó owó bùtùlù nìyẹn ẹ̀jọ̀ náwó para alẹ́ ẹ̀ nísì tó dẹ̀ ní ti sáàbù lórí ẹ̀ ìyá ẹlẹ́kàsọ̀dà kan ó ti sàrà àmọ́gbọ́n dẹ̀ fi ti sàrà sàrà ní tiẹ̀ tẹ́lẹ̀ sàrà yẹn ṣe kéde ọ èyí lówó kọ̀ ọ̀rọ̀ bá nìyẹn di yé ṣùgbọ́n nínú kẹtọ́jọ yé gbogbo wa òun ni gbogbo bá yàtọ̀ sáwọn èyí tí sùn yọ ẹlẹ́yìn pé kò ní jẹ́ owó dínkù nínáwó ní ń jẹ́ kí owó náà ṣùgbọ́n wà ní ilmu yézùbù alẹ́ ìfàk ìmọ̀ nìyí owó tó máa gbẹ̀rú sí ni ní ìrẹ̀mà lẹ̀. ọ̀hún ni abu ishaaku lẹ́bìrì nìyẹn sọ nínú tẹ̀fútù rẹ̀ lórí sọ pé yazidu bí kẹfìrọ̀ sílé ìfàk minhu wọ́n yẹ ń kóso ń bìí káfá ń ṣàdádé dà tó bá bẹ̀rẹ̀ sí ní ná rẹpẹtẹ nínú mọ̀ báyìí á tún máa pọ̀ sí i. ẹ̀rí tí mo máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gà sẹ́ni kẹ́ bá dé òsáàdì lòun àwọn tọ́ọ̀lì torílẹ̀ kẹ́lẹ́ bí ṣe ń kọ́ yẹ̀ báyìí òun tún lé sí i. mbẹ́ni súdẹ́ẹ̀tì kí ó ti lọ hú ìbéèrè àìgbọ́rí kẹjáde lọ́lùfọ́ máa lọ wá bá sùn lórí ẹni ọba máa ṣe ókè wà bí òkè wọ́n ayé bọ́ dákẹ́ rẹ̀ sí ọ̀kẹ́ nìkan ní kẹ̀kẹ́ mọ́ ó sì béèrè béèrè kẹ́ àwọn bá dúpẹ́ fọlọ́ ọlọ́run dákúnjá lè ṣe pẹ́ká séèjì wọ́n fẹ́ẹ́ síjọ́ táwọn ò lè sí. tí wọ́n bá jọ bí pé à àlọ́dà àfa àlọ́ọ̀kí à wàláyé náà ló lẹ́nu àlọ́ ọ̀rọ̀ tẹ̀lifà. sọ nípa bẹ́ẹ̀ ìmọ̀ nìyẹn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nílẹ̀ báyìí a tún máa pọ̀ sí i wàlẹ́ ilmu hakim ẹ̀ tún wá wò ṣùgbọ́n wà lọ́lọ́ máa kó mọ alẹ́ yìí lẹ́dúkìá ni á gbé dájọ́ lé lórí ẹsẹ̀ máa dájọ́ ìmọ̀ kẹ́kẹ́ ní ọ̀dájọ́ ṣùgbọ́n dúkìá wọn rẹ̀ dájọ́ lé lórí tí ọ̀rọ̀ arímọ́lẹ̀ ni ẹni tó káwọ́ sí iwájú adájọ́ tó káwọ́ pọ̀ yìí tẹ̀rí pé kò tó adájọ́ tó jókòó ó fẹ́ gbé adájọ́ mímọ̀ mọ́ọ̀lù kẹ̀kẹ́ tẹ́lẹ̀ wájú máa kú mọ́ àlẹ́ yìí fòlùjáde mọ́ọ̀lù kò zánú mọ́ọ̀lì وهم أحياء مات حزان المال وهم أحياء àwọn tí ń sọ dúkìá àwọn tí wọ́n ń kó dúkìá jọba yìí àwọn tí ń sọ wọ́n ó kú báyìí ìyẹn ni pé àwọn tí ń sọ dúkìá wọ́n ó kú báyìí á á kẹ́rin pé wọ́n kú wọ́n nìyẹn ṣùgbọ́n wàlẹ̀ ọ̀lẹ́mẹ́rún máa kú nẹ mọ bá ti yẹ jẹba bẹ̀tẹ̀ ni wọ́n bá dé bàbá ẹni ó kó dúkìá jọ wọ́n bá ti kú kú náà ni. ṣùgbọ́n wà lè rìn lẹ́mẹ̀ àwọn olùmọ̀ àwọn sì máa sẹ́kù ni wọ́n máa sẹ́kù ni mọ bá ti tọ́jú ayé bá ti mẹ́. àyánu mọ fòkó dá kódà àwọn olùmọ̀ ní ànírójú wọn mọ́ wà á sáré òun fílkùlù bí ọ̀hún ìlà àmórí pa wọn lẹ́mìí báyìí ọdẹ sì máa bẹ ẹ wo ìlú tẹ́mi ọ̀rọ̀ ìmọ̀ fún wọn. wọn ò wúlú lọ́mọ láyé. bá a ti dákọ̀ níbi yóò ti wá sẹ́lẹ̀ ẹlòmí ò ti máa ya fọ́tò ẹni tí ò rí rí ẹ sẹ́mi. ṣe sí ìmọ̀ nìyẹn. Abu Umar rahimahullah wọn nínú ọ̀rọ̀ àlè wọn ní bẹ́ẹ̀ ni sábìkú alìbárìbárì ló ti mú ọ̀rọ̀ rẹ̀ wọ́n lọ́wọ́ àìlẹ́mù wọ́n ní mọ́tò kẹfìlì àyàtọ̀ lákìtọ̀ àlàhà ọdí máa ta kọ ọmọ wà mọ ìlà ìta ìyá kò. ó ní ikú olùpayọ̀ lọ́wọ́ ọba ìṣẹ̀mí ni láǹkì kọ́ àlàhà tí ò sí jíjẹ fún. ọ̀dùnmáta kọ́ ọmọ àwọn èèyàn kẹ́tẹ́ lè kú àwọn ọjọ́ tó wọ́n ti kú báyìí fàhùn fìdínẹ́sì àyà wọ́n sì wà láyé sáà ní ọ̀gẹ̀dẹ̀ àwọn èèyàn gbàgbé wọn nígbà tí ọba sì ń kẹ̀mí ẹ lọ́wọ́ mọ́. lẹ́yìn bá lówó tó bá ti dolówó àlẹ́ kọ̀ọ̀sẹ́ sí ọ̀rẹ́ tiẹ̀ mọ́. ẹ wo tìjọba tí wọ́n láwọn ṣe gbogbo àwọn tí wọ́n ti darí lógún rẹ̀ sí sẹ́yìn sí tẹ́lómi ti di olùsìpara kù sáà mọ̀ mọ́ wàhálà yìí wà ó àyàyà wọ́n sì wà láyé ọ̀sẹ̀ ni ọmọ wọn níjọ́ kẹmọ wà sọ bùrù bàbá mi kí àgbàlagbà náà wọ́n ní kí wọ ẹni tí ń lọ ẹsẹ̀ lásán ní fínrìn náà òdìbò ojú rí kẹmọ ní nínú àwọn tó darí káńsù nàìjíríà rí àìsẹ́yìn rí mi òun lẹni tí ń lọ yẹn ọ̀sán bí ipò náà ó ti mú tí ọmọ mílíkì ó lè lọ sí ọ̀sẹ̀ àmàlà lọ́yọ̀ láìlà kéèyàn ó ní gbogbo àmàlà tí wọ́n rò sẹ́yìn ọ̀dà ọ̀yọ́ nìkan ni wọ́n sì lòrò wa kọ̀mísẹ̀ fẹ́lẹ́ o ọgbà náà ní kí ó láti dè lónìí àmàlà kọ̀mísẹ̀ fẹ́ o àti mọ́tì tútù gbogbo ẹ̀ fẹ́ o wọ́n á ti pé láàárọ̀ kùtù báyìí ọ̀dọ̀ yọ láti lọ sí àmàlà àti gbèǹgì ń lórí lóko ẹ̀sìn fẹ́ yìí olúwọlé nílẹ̀ ní o kèé sì ní kẹ́kẹ́ olúwọlé ń yẹn. láà ilà àyẹ̀lẹ̀ la kọláyà pàdé àti àwọn bàbá wa ní mọ́gà sáàtúntà ẹ̀ mọ̀ pé yẹn lánà bàbá àbí ẹ̀wò bá dẹ̀ sí àwọn sílẹ̀ ni àdé lágbára tó bàbá ẹ̀ náà lọ jábàlà lọ́yọ̀ àdúgbò fẹ́ máa wí kọ́ ni. àwọn àdìsí gbà wọn tún padà pẹ́ títí wọ́n wà ń lọ ẹni tí àbọ̀ ọlọ́dẹ̀ ń fọwọ́ táwọn náà tún sáré gbà. ìwú tó ń pọ́nlé lára rẹ̀ irú ò ṣẹlẹ̀ tó lùmọ̀ fa ìwú tó ń pọ́nlé lára rẹ̀ pépà nìkan wá sí mọ́sí. ọlọ́pàá làwọn ẹni wọn fi ń dépò olóṣèlú dédé wọn fẹ́ kó ń bẹ̀ mọ́ wọn wọ́n ti rí pé bí táwọn ti rówó ìyàwó lónìí táwọn ọ̀bá rí mọ́ ọ̀sẹ̀ tí ó wọ̀ fáwọn ọwọ́ ìlú àbáwọn ọwọ́ ìlú mọ́ àwọn olùmọ̀ tí wọ́n nìyẹn. wọ́n kú báyìí àlàyé ti ní wọ́n láàrin àwọn èèyàn ní àwọn olùmọ̀. ismail bùnú jẹ́ àṣàw bùnú suleiman al-hashimi wọ́n ní wọ́n bá fi mọ́ liman lam yaktub al-ilma ẹni tí ń gbọ́ ìmọ̀ tí ò máa kọ́ ẹni bá gbọ́ yẹ ká máa mú ẹ̀ńsù dání tí ò máa kọ́ kayfa tad'uhu nafsuhu ila makruh bóò ló ti fẹ́ pe bóò lẹ́bi rẹ̀ ti ń pè lọ síbi irú àkọlé tí bá ń ṣe bẹ́ẹ̀. wọ́n ní Abu Qasim Muhammad bin Nasr bin Hamid Ar-Rumi alikasi bin nafsihi wọ́n lọ lọ́kọ̀ kiri ọkọ̀ àwọn olórí tó níye. wọ́n ní iná wàlẹ̀ ilmu ní hatun laysa fi dá munazi'u wà lè nà fún sí lásìkò. وهو للقدر رافع عرف الناس ربهم وهو ميت شافع فضل الناس كلهم قابل فيه بارع هو للنفس عزة وهو للقدر رافع يؤلف الناس ربهم وهو حميد شافع حصل الناس كلهم فادلوا فيه wọ́n ní ìdàmọ́ lè ilmu in hasan ẹ wà òbí ohun èwo lè yíta tún náà gbé jáde orí ìsìnkú mẹ́mẹ́ ìdàmọ́ lè ilmu in ní sẹ́rí mọ́ ẹ̀bùn ni láìsàkìdá mùnà zìrún níbi ọ̀rọ̀ tá à ń sọ ìkọ̀tẹ́ tó lè ṣe fanfa tí ó jiyàn rẹ̀ owó alẹ́ ńlá mọ́sẹ̀ lágbára sọ́nù adùn lọ́jẹ́ fẹ́mi wà fún alẹ́lẹ́kọ́ àdéhùn ìrọ̀ ọ̀sìn ọ̀rọ̀ òun ní bá gbé èyí ga. àròfà ńlá sàárọ̀ bá wọn bímọ yìí òun ni ó bá yóò jẹ́ kí èèyàn mọ ẹlẹ́dàá rẹ̀ wọ́n àwọn àmọ́ tó ṣàfihàn kódà a pé àwọn èèyàn wọn máa mọ ẹni tó nímọ̀ yìí kódà kó jẹ́ ẹni tó ti kú ti pẹ́ gan. fásitọ̀ lànà kàkúlà ọ̀hún bàbí ló ń bí ìta rẹ̀ ọ̀hún. ìmọ̀ yìí yóò fún la jùlọ yóò fún yóò gbọ́lá fún àwọn èèyàn lápapọ̀ pàpà jùlọ ẹni tó bá jí tó lómọ̀ ó nà ó máa ní àjùlọ lọ́dọ̀ àwọn èèyàn lápapọ̀. wọ́n lómi náà tún sọ nípa ọlá tí ń bẹ fún ọ̀yẹ́. قل لبارك الله في قوم إذا سمعوا ذلوا بينفقوا بالأمثال والحكم قالوا وليس بهم إلا نفاسته أنفي ذا من الإفلاس والعدم بارك الله في قوم إذا سمعوا لذوب ينجب للأمثال والحكم قالوا قالوا وليس قالوا وليس بهم قل بارك الله في قوم إذا سمعوا yẹn pé àgbáríkà ò lè ọlọ́run ò lè ìjọ wo òun làwọn ẹni tó ṣe yí pé ìdá sẹ́mi ọ̀dà ló ń bèèrè lóko bí àbùkálì wà ní kàmi. tí wọ́n bá gbọ́ ẹni tó ní làákàyè tí ń bọ́ àwọn àpèjúwe wa tí ń sọ̀rọ̀ ọgbọ́n kọ́ọ̀lù wọlé sàbí ìmúlẹ̀ mẹ́fà sàtúndù àwọn ènìyàn wà ń sọ pé kò sí nǹkan táwọn ní ìdíjú pé à mímí lòkè mímí lọ lẹ́rìn yẹn lásán làwọn kẹrì àdẹ́fin ọ̀dà mínẹ̀lì ìfúláṣí wọlé àdàbì ṣé ohun tí ń sọ yìí tó wúlò ni wọ́n gbọ́ ní yẹn sọ̀rọ̀ gbọ́n ní máa wọn àpẹẹrẹ oríṣiríṣi á ṣé ohun tí ń sọ yìí sì tó sàǹfààní. wọ́n ní mínẹ̀lì ìfúláṣí lélẹ́yìí wa nínú jíjò kalẹ̀ ni tí wọ́n bá sọ pé ìfúláṣí wọlé àdàbì àti sísàfẹ́kù àwáàrí ìyẹn ni pé wọ́n ń gbọ́rọ̀ ọgbọ́n wọ́n ń gbọ́rọ̀ ọmọ kò sì jẹ́ ìwúlò fún wọn. ṣé kí láǹfààní lọ́wọ́ àmì èyí dàgbẹ́ rẹ̀ wọ́n ní àbí Suleiman jẹ̀lí sí sáàlà ẹni ìrẹ́ bá jókòó tẹ̀ ẹ́ ní sáàlà òun náà tó forí ó tún gbé kíní tẹ̀ náà kalẹ̀ wọ́n ní ah, ìgbéjáde. Uh-huh.

wọ́n lè lakọ́jọ́ láti xulómù mi ní ọ̀dàṣe kúlò ìyẹn máa jẹ́ jágbó fún xìlì. bí ká pè ní sùúrù ṣùgbọ́n sùúrù tó ti di ọgbọ́n ni o kì í ṣe tàtọ̀. ọ̀rọ̀ àwọn yorùbá wọ́n lè pọ̀ tó bá ní sùúrù ẹ̀ nìkan pọ̀ wọ́n fẹ́ lọ fọ́gbọ̀n ni o irú rẹ̀ pọ̀ ṣùgbọ́n tìlákà ilé tọ́ ọ̀lẹ́dọ́lá ti fòlóòmù mi ní kùnàṣì. torí bẹ́ẹ̀ àwọn àmúmọ́ra kan bẹ tó ṣe pé ó ti sọnù lọ́dọ̀ àwọn èèyàn kan. àwọn èèyàn wo yàrá ọ̀nà ilẹ̀ ìlú náà ìfúláṣà ń wọ̀ kùnà wọ́n rí mọ̀ sí pé ní ẹ̀mí lọ kọ́ mọ̀ báyìí à ní ẹ̀ bá ní tẹ́lẹ̀gùn ní nímọ̀ wọ́n ṣùkùmọ̀ wọ́n rí sí ṣùkùmọ̀ ohun tó lè fa burú fún yẹn tí wọ́n bá ní tẹ̀sán àṣọ́kùmọ̀ wọ̀lì fáàlì àwọn sọ̀sálà fẹ́rẹ̀ fáàlì wọ́n lẹ́nu àlùkẹ́lìmọ̀ tó tọ́yì la ọ̀fẹ́rẹ́ nìkan sẹ́wọ́n ní kí lórúkọ rẹ̀ ẹ̀yà takọ̀rọ̀ ẹ̀jẹ̀ ká súnmọ́ wájú ọba ní ẹni kẹ́kẹ́ rẹ́ńsẹ́ yìí pé hasan lórúkọ rẹ̀ kí ẹ̀ tètè rẹ́ ni o wọ́n tọ́ di pé kọ̀bí ìhù ó lè wọ́n ní kí lẹ́gbẹ̀ẹ́ wọn ni kọ̀bí ìhù ní jẹ́ a ah! kọ̀bí ìhù bò ẹni tó burú ọ̀dọ̀ ah, hasan lè jẹ́ rẹ̀ àwọn sọ̀sọ́ lánàá nífẹ̀ẹ́ ru ilé rẹ̀ wọ́n lọ́n pè ní alifa ìkẹ́lọ́pù fẹ́yìí bá kí ẹ̀ dábàá dáadáa gbàdé ẹ̀ gbọ́rọ̀ kàdá ṣùgbọ́n ṣé òun òun ni kéèyàn máa wò pé láburú lè ti ibìkẹ́ wáyé láì ní agbára ọlọ́run ọba nínú. irú èyí tí wọ́n dábàá rẹ̀ sáwọn ọjọ́ ayé kan wọ́n dábàá rẹ̀ sáwọn oṣù kan bí oṣù sọ́fàrù. ìgbé sọ́fàrù ńkọ ìparí rẹ̀ lọ́lọ́run ti pa àwọn tó yapa sáwọn àdẹ́bí ọlọ́run ọba rẹ̀. nítorí bẹ́ẹ̀ alárùbá tó bá kẹ́yìn pé wọ́n pè ní rbi àwọn òbí ta ìgbé àwọn òbí ti lẹ́fílà kó dà tó fi má dọ́dọ̀ àwọn. àwọn wá gbàgbé fáwọn anẹ́bí ọlọ́wọ́ bá gbẹ láyé ńgbà tọ́lọ́wọ́ fi ń pa àwọn ọjọ́ ni rẹ kéré táwọn ọ̀parẹ́ mọ́. àkọlé sọ pé wọ́n jẹ àlàrúbá kọ́kọ́rọ́. pé ọjọ́ yẹn ọba jẹ́ ọjọ́ bíi burú fáwọn ẹni tó àbí sílẹ̀ kẹ́lẹ́ lọ́wọ́ ń kú lọ́wọ́ gbẹ táwọn yọ sọ wàhákàdà gbogbo ọjọ́ tá a bá ti tọ́ àbẹ̀ tá a fi tẹ̀lé tọ́lọ́wọ́ ọba ọjọ́ rere ni ọjọ́ bí ẹ bá fi ya pọ̀ lọ́wọ́ ọba ọjọ́ bí burú ni. àwọn kan àwọn ẹni yẹn àfààní dọ́là ti fẹ́ lóore làákàyè wọn bá ti sọnù ọsọnù lára àwọn èèyàn yẹn irú àwọn èèyàn o yàrá òdàlẹ̀ ẹ̀ńdà ìfúláṣà òwò ṣùgbọ́n wọ́n rí pé kéèyàn nímọ̀ èèyàn máa jò lẹ́ni tó bá ń dín tẹ́lẹ̀ kò ní nímọ̀ òun lọ́fà lẹ̀ fi kéwù ìfẹsẹsẹ mi ta fún àti wa lọ wa pè wa tó fi ọba wa lọ ra sóyà jẹ ẹ wọn sì tún bọ ta lára ìwọ lọ́dọ̀ àwọn èèyàn ẹrẹ yìí náà ni ọ ẹyọ bá máa sọ fún mi wọn bá ní ọ ní iye ọjọ́ tí kìlí kẹ máa lò lára kó tó di pé yóò kó lára ẹ sájà wọn máa jẹ àwọn ti gbọ́ ẹjá wọn máa jẹ yóò sá padà kó lára tó bá yá irúfẹ́ àwọn ènìyàn làákàyè ti sọ̀rọ̀ lára wọn tí wọ́n rí i pé ìmọ̀ nìyí ìfúláṣá tí wọ́n jẹ́ ọjọ́ kẹlẹ̀ ní ẹ̀ ní tẹ́lẹ̀ kò ní nímọ̀ tí bàbá alágbájá ti wá wà yẹn lọ́yẹ kébi ní ọwá. ọlọ́run kan bá bójú kò fún ẹ̀gbọ́n mi kan ó ti kó láyé ti pẹ́ ó ti kú ní láti di nineteen ninety four kan ti pẹ́ díẹ̀. nígbà tí mo ké ìdájí tán wàá wò pé akéwì ah, yìí ti wà lára díẹ̀ torí wọ́n ti ń pè wá láàfáà tipẹ́. ẹnu àwọn ìpè wọn bá ń pè yẹn láàfáà èèyàn ní ọ̀fẹ́ máa wò pé àbáfáà lòun tó tán àbẹ́ ti kẹ́sì. àwọn apárí ìdání ní ninety one kan yàrá ní ninety one nineteen ninety one ọlọ́bí twenty nine years àbọ̀dún mélòó ni twenty nine náírà twenty eight years tọ̀ ìwọ́n fún ọgbọ́n fáwọn afáwọn abẹ́ máa wò ní àtijọ́ wà ní ọgbọ̀n tó ti pé báyìí ìtura ìlà eh, àtijọ́ bẹ̀rẹ̀ sheikh mùsàlọ́ àgbájọ sheikh mùsàlọ́ àtijọ́ gbọ́n ọdún báyìí àtijọ́ wà báyìí ìkọ́gbọ́n ọdún dàda báyìí ìtura ìlà àti ìtura ìlà nínú ẹtí wọn yẹn náà wá parí ẹ̀yìn dájú àwọn òfin àwọn òfin wàhálà àfa àfa ti ń ju àfa tó lọ. nígbà tá a ma máa lọ kọ àwọn kéwu olóòótọ́ alájò alájò sáwọn olóòótọ́ nílé kí ó tọ́ pé rọ́ọ̀tọ̀ ní kò so ní kí ó ti bàbá wọn bàbá náà ti máa wò pé àfáà tó ọba gbé kó lọ àwọn bíi yẹmẹyẹmẹ tá a ní lọ ká máa lọ lù lọ lè gbò á ákìtàn. ọjà pẹ̀lú àdìgbò rẹ̀ ìyẹn wá ní àbúrò rẹ̀ ìwọ lọ fẹ́ sí báyìí gbàdọ̀ bí kéwú débi kan báyìí ẹ̀mọ̀ wíwọ̀ ìpá ìmọ̀kẹ́ ní bá ogun àjà kéwú náà lásàkè àbẹ́ bí kẹ́sì à ń lọ fẹ́ kéwú sí lọ à bí tí lọ nìyẹn wọ́n láǹfààní wọn lọ́wọ́ àbí kéwú. wọ́n ní òun ṣe máa lọ kọ́ṣẹ́ mẹkáníìkì. kọ́ máa lọ tún mọ́tò sí àti ní ẹjọ́ padà jàǹfààní kí wọ́n làwọn àyọ̀ padà wà nípa tayé ọlọ́run dábòjá jàǹfààní ẹ̀ lọ́wọ́ torí kò ní tùmọ̀ kẹ́ ọ́ ìpáyé yìí ní tẹ̀mí wọ́n kọ́ kọ́ bu wa wọ́n kọ́ lé bu wa à lọ́ba ká ayọ́rọ̀ àlùjẹ́mẹ̀ yẹn fẹ́ ní kókó. ọwọ́ ní kí láǹfààní tó rí mẹ́ ọ̀ ìbálẹ̀ ọkọ̀ tẹ kọ́kọ̀ sí kọ́kọ̀ sí à. wọ́n ní ojúmọ́ ó ní ọ̀rẹ́ òun kan mẹ́ iṣẹ́ tọ́kọ̀ sí lọ́kọ́ lọ́sọ́ aláàánú ọ̀padà lọ́kọ́ ọlọ́padà lọ́kọ́ mẹ́ ọlọ́ni wọ́lọ́ọ̀hì ẹ máa ń tó yé wọn ó ní torí ọba wa ń kọ́. ọba ń retí àwọn ọ̀làbọ̀ ní àlejò bí ọba dá lóhùn sọ̀fì àfa àbá ẹ ìlọrun mi ni ẹ ìyàwó mi bínú sí mi ẹ ọjà ọ̀yá dáadáa ọ̀dà ìsọ́jú ni ń dì mára sáwọn èèyàn fi ní rẹ̀ jímọ́ mi irú tọ̀sẹ̀lẹ̀ tún bọ̀ ìbò lè yóò ṣe wọlé lórí pé àwọn èèyàn kẹ̀ máa hú jáde bí ìwé wọ́n máa lọ tẹ̀ka ni. ẹgbẹ́ lọ́sẹ̀ wọ́n pa fún ọ nìyí aláìrú ẹ̀ lómi ó sì túbọ̀ nígbàdà wọlé wọn àwọn ẹ̀dẹ́kì wọ́n ti jà pa ìfẹ́ tá a sáà nì kọjá àwọn èèyàn ni wọ́n máa fún dé ni wọ́n ní wọ́n fi wọ́n ti dé wọ́n sì máa fún pdp lọ́wọ́. ó yẹ kí wọ́n yẹ ju tàwọn ẹgbẹ́ ìkì náà àwọn kẹlẹ́ àtàtì ọ̀rẹ́ mi bí. gẹ́gẹ́ bí ìrísí táwọn ti rí ni wọ́n fi sọ̀rọ̀ jọ yẹn ike ẹni ọba ti kéwù yẹn yóò jókòó sáyẹ kí wọn máa retí fáwọn àlejò ọwà mo ló ti àrọ náà bí eléyìí. mo ní ọ̀dà ọlọ́wọ́ sọ mi sọ́dà ọlọ́mọba ń ṣe dáadáa fún bàbá mi ọlọ́mọba bá ń kẹ́wọ́. làwọn awòfin a ah, irúgbà wa tá a ní mọ́mọ́ yìí ọkọ̀ jẹ́ èyí tí ń lọ sí i kó wa àtọ̀rẹ́ rẹ ti fi dọ́kẹ̀ nìyẹn. bàbá mi bẹ̀ láyé ń pè ní wọ́n tún jẹ́ ọlọ́gẹ̀dẹ̀ ẹ mọ̀ tó ń bẹ lẹ́yìn kò lè lé yín mẹ́ àwọn bá dé arákùnrin yóò délé ha níbi tá a wà yí a ti fẹ́ máa bẹ̀rẹ̀ sí alálàáfà ni àló délé ha bàbá mi ní inú mo gbèrò fún ọkọjá gbé yìí tó ń bá kì í èròǹgbà mi ka jù bẹ́ẹ̀ lọ àdédélé nìyẹn kó tó wá padà dé papàrà lọ́yẹ̀dẹ́ òsánẹ́wì afáwa ní ẹni làákàyè ti sọnù lára àwọn èèyàn tó ti pé yàrá òtẹ̀lẹ̀ ẹ̀ lọ́ọ́ ní fúlàtà wọ́n ò pé bí yẹn bá nímọ̀ báyìí àjò kẹlẹ̀ bó ní tẹ́lẹ̀ kò ní nímọ̀ wọ́n ṣe ọ̀nà wọ́n ti lè àpẹẹrẹ pé aburú fẹ́ ṣẹlẹ̀ ni kàtàlá ẹ̀ẹ́lẹ́mù náà fákàrà ọ̀wọ́jú dá ẹni sẹ́wá rí mọ́ ẹ̀sìn wa ta la ní ọ̀dà sọfáàrí ọ̀dà bùwà ojú àtọ̀rẹ̀ wọ́n bí lè jà hàlẹ́ kìtà sáwọ́ ájìzá wọ̀làwọ̀ oníkejì ni ẹ̀ àwọn ẹ̀ta wọn wá ta kú sáì wàlẹ́ mọ̀gàmọ̀gà tí wọ́n takú nìyẹn èkìtà sàwọ́ àjìsà àwọn padà wọ́sọ̀ ọ̀lẹ́ àìlágbára wọlé ọmọ àti ewu ẹnì pé táìmọ̀ kẹ́ máa bá ẹ̀yà títí nítorí ọ̀yẹ́ kẹ́ máa lẹ́ máa lọ bá ọ òlọ́kà ẹni sábà wọ́n kíá ẹni à ó ń súnlẹ̀ ní kódà ó lè máa lọ bá ọ jójó kàbí lórí bí sáyidì òṣùpá ti wá lẹ́yìn tí wọ́n kó làgòkè òru wúlẹ̀ ní lọ́bẹ̀ẹ́ kọlọ ju sáyé dòsùn fani ọ abẹ́ẹ̀ ni àkọ́fẹ́ ah, wo gómìnà wa ni àtẹ̀kọ́ èmi náà bá wọn ṣe kéré ah, èmi ló ṣèlú tẹ̀mí o tẹ̀fẹ́ yìí náà lẹ́bi sọ́ṣèlú ẹ àlẹ́bi wàá jó àwọn òwúrọ̀ eléyìí fọ́ àti sáyé dòsùn wa àìrọ̀ àwọn ẹni tó wọ ẹ lè fọ ní wo lọ́lọ́wọ́ ọ̀bá fún bí ọ̀kẹ́ bọ̀dá mi kan tí wọ́n kí èpè táwí ìmọ́lẹ̀ kárí mi pẹ̀lú mi jọ́ni èlé lè dá kọ wọn ẹtì ìrẹ̀lẹ̀ náà sáré rẹ ti wọ ìpè táwí ní agbára bọ́dá ìpè yìí tó fọlọ́wọ́ bá tẹ̀lé rè bọ́dá ní sùúrù. wọ́n nígbà táwọn jókòó wájú ọkọ̀ ọ̀kẹ́dà olóṣèlú tó wà ń pò tó tún fẹ́ tún lọ mí. wọ́n ní wọ́n sọ wípé àbọ̀dá iṣẹ́ ajáyà gbà tọkọ kẹsì kí ọkọ̀ tí ilẹ̀ ti bọ̀ ọkọ̀ yìí bá dé níṣẹ́ àti bó ti kọ̀ọ̀kọ̀ lálá <laughs> òun sáyẹ̀sù lórí ohun tó ń sọ yìí wọ́n á ah, ọ̀dà sáyẹ̀sù lórí. ibi kẹfẹ tó wù lọ gbogbo àwọn tó wà bẹ̀rẹ̀ lọ kọ̀ fíìsì kí ẹ dákun sí fẹ́ níyì láàbẹ̀. ọkọ yìí ti fẹ́ẹ̀ dé sẹ́ ẹni bá kò sí sí nìyẹn o jíjìsì. bọ̀wọ́dá tún fi pèlè mi ni ó ti tó bọ̀ dá àlékè ọ̀dà mùsùlùmí ẹ̀ máa ṣe pé torí bẹ́ẹ̀ pẹ̀lú àìmọ̀kẹ́ ekita àwọn wọṣọ kíkọlẹ̀ wọn lẹ́wọ̀n àtẹ̀wé níbi tí ọ̀yẹ́kẹ́ bá yà lẹ́fẹ̀ẹ́ lómi aláyẹ̀mọ́ fẹ́lẹ́ mi ó lè fẹ́ máa kàlàyé nígbà àkùtù ayẹ̀kẹ́ wà ń bẹ́ẹ̀ àwọn òkè à ìwò tẹ wò yẹ wíwò tẹ wò yẹ gẹ lẹ́fi bàjẹ́ torí bẹ́ẹ̀ òun fi rọ́ọ̀nù ńfà káàrin tàbí ihim ó ní sẹ́ráwọ̀ ẹ̀ nìyẹn sáwúrú ni wọ́n kílẹ̀ máa ń pè ní sáwúrú eléjẹ sáwúrú òun náà ní ẹfọ yẹn ní kẹrẹ kó ńlá tó o bá rori àwọn olùmọ bí wọn ṣe rí nìyẹn fọkẹ fàbí àǹtàrà sàwọrọ àlìmọ kódà ìwọ náà sábà òfin fọ sí tú tẹfọ bá tó wá nímọ kú bó ni ó ti ṣe ah, kò tí ì di rárá ẹ mọ̀ pé nígbà táwọn ọmọ bàní Israẹli láwọn ní di ọba ń tí ó jẹ ṣáájú àwọn táwọn lọ ṣe jáde tí ọba ṣe kò ń aláfẹ kò sí jáde o ewu tí àti wá fi yàtọ̀ sí àwọn aliharaki yìí náà nìyẹn àwọn ní haraka haraka haraka haraka lóòótọ́ wà lọ́wọ́ sọ pé tún bárọ̀kà lóòótọ́ ni ìyíra padà sí pé ṣe rere bí lọ lé bí ṣe ṣùgbọ́n haraka gbé jihad láì aláṣẹ ló máa apáyẹ àbí ìwé fi wọ́n jẹ apáyẹ agéyẹ lọ́wọ́ alẹ́ yẹn ló kó pa ọ̀sẹ́ni tó lé wá látọ̀dọ̀ rẹ̀ jà láṣẹ lọ. ọ̀kọ́ ti lulu mùsùlùmí nítumọ̀ rẹ̀ ni pé wọ́n bọ́ sí gbòòrò nìyọ́ jẹ paríparí yà. so nípa bẹ́ẹ̀ ẹ̀fọ́ làwọn olùmọ̀ yẹn ẹ̀fọ́ bá tó wá nímọ̀ nǹkan ẹ̀fọ́ yọ̀ lágbára. ó fi jẹ́ pé ọ̀rọ̀ ti tàwọn ọmọdé Israẹli dúró ìgbà wọn béèrè aláṣẹ gbà yẹn pé ah, ó ní ìdí aláṣẹ tí ó pé àwọn tó sẹ́yìn rẹ̀ ti jihad tọ́wọ́ lọ pé ìjà ni ilé ìwòsàn sọ pé wa fi àwọn àwọn àgbà pé jihad ń bẹ gbogbo àwọn tó sì wà bẹ gbogbo àwọn tí yìí kó àwọn yẹn wá wọn ò ni wípé ẹni yóò tọ́ bá kú kò kò ó tọ̀ ń kú síkú pẹ́lẹ́sẹ̀ ni. so yẹ wọ́n á túmọ̀ yìí tọmọ yàrá tí wọ́n gbé àtìkì tánu tàbá bí tà yìí láti àtìkì tánu. alábàá àbájá. ó tún wá ká akẹ́kọ̀ọ́ jọ kẹ ó lọ sí à ẹ̀ ń sọ̀rọ̀ jà ilẹ̀ níjọ́ látò já táláwà bá lọ bá sí tàbí ó lè jù wá jà wọ́n dàbí kójó làwọn àfa sálábì yìí fẹ́ kìí sojo ẹ̀rí ni wọ́n bá ń tẹ̀lé káàkiri torí ṣe àṣe ló ti àwọn èèyàn jà lẹ́yìn àtẹ́bí àtẹ́bí ìlàlákòóso sallallahu alaihi wasallam. ọjọ́ ni títí pẹ́ látijọ́ tijọ́ ní ti máa ń ṣẹlẹ̀ tó efe láì rálẹ̀sẹ̀ kò síjà. ẹ̀rí eléyìí ní ìsìn ó ṣẹlẹ̀ kó tẹ̀ tó di fún àtẹ́bí sallallahu àtàlándé rárá ní fún àtẹ́bí láì dáhùn fún wa lọ́fà tó bá já láṣẹ wa amadu sáfù lẹ́yìn ẹ̀ sáfì lọ́jà sáfì bọ́ lọ́wọ́ àwọn àìnáàlì àwọn obìnrin tí wọ́n hẹ̀ wálé mọ́ yìí tí wọ́n jẹ́ agbádùn yìí sáfì bọ́ lọ́wọ́ wọn. ọlọ́wọ́ wa ni ẹni lọ́jà dẹ́bi ọlọ́run gbọ́ wá sọ fún ọ ọlọ́run ti gbé ìtàn lóṣù yìí ní fún yìí o. Ah, wàsọ̀sán ah, ah, ìlìkílẹ̀ o ìlẹ̀ ẹ̀mí. ó bá wa dá tóbi ẹ̀dá fẹ̀já lọ kí واحد ó tóbi yóò tún wá dá gẹ̀ ẹ o bí àfàwà kí wọ́n ṣe ah sórí ni ó lò rí yẹn ní tọ́lọ́ tóbi ó sì ga bẹ́ẹ̀ ilẹ̀ ti gbé bí sì ìwọ náà wù mí wù mí ẹ wọ̀ pé yẹn lágàá nínú àwọn àbá àtọkọ wa ń gé oúnjẹ lónìí.

lẹ́yìn ìgbà jáde àtúnṣe olùkọ́ sí olùkọ́ bí odidi ọjọ́ ọdún márùn ún ìyẹn bẹ́ẹ̀ ló bí gbà nìyẹn lọ́wọ́ sẹ́yìn parí sanẹ́wì yẹn ní sùn. ní wọ́n tí wọ́n máa ń sopọ̀ yẹn ó lè òkè akájá lọ́wọ́ jáde eléyìí jáde èyí jáde sì kẹwàá sì kẹẹ̀ẹ́dógún ìyẹn bá pè lè kọ́ fún ọ fà fáàkù nígbà yẹn wọ́n sọ pé àfa alágbájá wọn ah, ee eh, mọ́ọ̀lù lọ bàbá òkú bẹ́ẹ̀ <laughs> <laughs> <laughs> ó wo torí olóhùn tẹ̀sẹ̀ dáfa mo bá ń gbóhùn wọn ṣùgbọ́n gbà tí ń rí wọn wọ́n aaa gàṣíà èèyàn nílá níbi pé bùbá rẹ̀ pẹ̀lú ògbó ọlọ́run tí mo bá wọ̀ ọ wọlé lánàá ni àná àtàfà kàrò mo ti rẹ ní mo ti sọ̀rọ̀ lọ́wọ́ yìí lọ́níjọ́ tí mo adá kékeré jọ yẹn tí mo kẹ́ àfa ọ̀kẹ́ kan wà fáwọn wa sọ yìí pé eléyìí kejì inú àwọn tó tó ju wá sí ẹ wá sí eléyìí tó bẹ́ẹ̀ka mi rọ yìí ọ̀yọ́ gbà lọ́wọ́ mi òní òní ìlú òṣìṣẹ́ ọkùnrin pẹ́pẹ́ tó lọ pẹ́pẹ́ gbogbo àwọn tá a bá tóbi kí tóbi ni wọ́n máa yẹ̀ yìí gbèsè ńlọ nìyẹn ẹ̀jẹ̀ àlọ́ tó kù tó bí àwọn olùmọ̀ tọ̀rọ̀dù ni wọ́n àbí sìrọ́ọ̀nù ni wọ́n ẹ̀fọ́ ni wọ́n tọ́ ọba ronú sí dada ẹ̀fọ́ ẹ̀yin náà ẹ̀ka àmọ̀ bẹ́fọ̀ sí máa ń tóbi ṣùgbọ́n kọ̀ kẹ́fà bí à ń tàrà sọ́ra àlímọ́ tọ́ ọba sọ́ra ẹ̀fọ́ ní ńlá tí mọ̀tò àń bẹ̀ẹ́ bóòdì ó tẹ̀lé àbá òòjẹ́ ìdíbọ̀ bóòdì sí. ọmọ pé àwa tó ṣe yí pé bàtà dọ́dọ̀ bàbá kan ní àdúgbò wa àti ẹ̀dúpẹ́ fọlọ́ torí o tí bàbá kú sọ tẹ́lẹ̀ náà ní báwo nínú wa àti bàbá nínú wa lọ́jọ́ sálábì gidi àwọn ọlọ́mọ àjọ ọmọdé ọba padà bí wú. tí wọ́n sọ pé sẹ́yìn ni wọ́n pè lé léyìn ké àwọn oníbẹ̀rẹ̀ ikọ̀ yìí ju èlò òun ti gbé yẹn kẹ́ bí wọ́n sọ pé ẹ̀yà ni kí wọ́n bá fẹ́ wọlé wọ́n ni wọ́n yá ẹ̀yà àdéhùn bọ̀ wá ẹ̀yin bí wọlé mi mi àtòrí bẹ ẹ wòye ẹ kọ yìí ẹ má jẹ ọ má jẹ ọ ìjẹ gbọ́n mo fẹ́ sọ fún yín nítorí ẹ kọ yìí ju ẹni tó ń wò yìí pé kí àwa ta bá wá rí kábìtì kí ni ká lọ ẹ jẹ́ ká lọ kí ó torí tí mo bá tún lọ fún kábìtì yẹn àkọlé yẹn wà ní agbára gan torí bẹ kọjá ní bòrò ọlá àti ìbọn àlè ìmọ̀kó lè lè kó tóbi tó nàgòmọ́ nàdìmá gbogbo àwọn ẹni tí wọ́n rí sí pé téèyàn bá kọ́ mọ̀ èèyàn á jù kalẹ̀ àwọn ẹni tí wọ́n rí sí pé téèyàn bá kọ́ mọ̀ aburú máa jẹ́ tó ń tọ̀ jà ní ìbùkù jìnnà sáwọn ẹni yẹn wọn láta àti ìfọ àlè yìí báwo lè láì fi wọ́n òye wọn ló jẹ́ wọn bá ti bẹ́ẹ̀ wọ́n kún lélẹ̀ kó tó do náhùnmù nàdìmà síra ni kí wọ́n bá lọ bá sọ̀rọ̀ nàdìmù ìyẹn ni pé ẹni tẹ́jọ́ máa sọ̀rọ̀ bí ìpè látàbọ̀ o ẹ pé náà dábù làwọn àti máa gbọ́ tẹ́lẹ̀ wọ́n lè má pè yẹn nẹ̀ dìímù òun lẹ́ ẹjọ́ ń sọ̀rọ̀ papọ̀ òun sọ̀rọ̀ ìwọ́n lẹ́ ń da lóhùn nẹ̀ dìímù rẹ nìyẹn pọ̀lọ́pọ̀ yéésù jẹ́ ọjà sí pé sílá nìwọ àti ọjọ́ máa sọ̀rọ̀ fáwọn ènìyàn lẹ̀. nínú àwọn ẹsẹ̀ ìwé míì tí wọ́n fi ké kọ torí pé lèyìn ní jólú àkẹ́wé tí kò fi lè dùn mọ́ wa ni torí wáyé pàwọn ṣùgbọ́n kẹfì lè wá kí wọ́n máa dùn gbọ́ díẹ̀ òun ló jẹ́ àwọn àti bá a ti ń ṣe yàn. àwọn bí sọ pé àlẹ́ ìlú bá lága káwọn mọ léèrè wà tá a ṣàrọ̀ fi wọ́n sọ ìbòl ìlú má fúnzọ̀ mìíràn kára fi. yàtọ̀ ìbálẹ̀ ìlú sàhálà bàhálà látòdà lẹ́sùrọ̀ bìlìmù bí kọ́ sí fàmà lélẹ̀ ìlú mímí ní kálá fi. النعيم طلب قوما يروة الشرف وسيدنا منهما كل من الخرف فصائب العلم ما لا تدانسه بالمنفقات فما للعلم من خلف. قل على علم ارمى. a ní òbí lọ wá ìmọ̀ ẹ sì rí pé tá a bá ti ń sọ̀rọ̀ ọmọ à ń sọ̀rọ̀ ọmọ ẹ̀sìn yẹn náà ni o wọ́n lè bá ń lagà fáwọn ọmọ rere wà tá a ṣàràfì ó sì mú àwọn èèyàn kan débi tó ga jù láàyè àgbéga wọ́n sọ ìbólẹ̀ ìlmì ẹ wá rí ẹni tó nímọ̀ máa fòrò mìíràn harafi wọ́n á sọ ẹnìyẹn kó nínú láìsí wọ́n máa sọ kó nínú yẹpẹrẹ yàtọ̀ ìbàdàn ìlmì torí bẹ́ẹ̀ yìí tẹ́ ẹ bá kéwú tẹ́ ẹ mọ kéwú mahala pẹ̀lẹ́pẹ̀lẹ́ yìí o látòdá lè sòrò má dọ̀bí kéwú lọ́ọ́gé. dọ́ọ̀bí láwọn kẹ́ máa tún wíńdò rí wípé ìyá olùdàbọ̀ àti ìyá mi àjìlá ẹ̀yin olùmọ̀ tí wọ́n máa ń fi ìmọ̀ ẹ̀sìn sí ṣé ìfẹ́ yìí ni yọ̀lù mọ́ yóò tún lè kó ìmí ha ní ìdàlùmí ìlú kàkà kí ló ń sùn yọ̀ sí <clears throat> nígbà tí ọba bá yìí ṣe mọ̀ pé kí irú fi má yọ̀ sí kí lẹ́ẹ̀fì lẹ́ẹ̀fì yọ̀ náà ló ti abàjẹ́ ìbò láti. àbá wa ń ṣe kìlọ̀kìlọ̀ tó ti bí eré ẹni tó bí ti lọ bí àbá fún ọ̀rọ̀ ẹ̀ káfá ti lọ fún orúkọ ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ ní àdúgbò nílé bí wọ́n jọ gbà àdéyàn torí kò pẹ́ lẹ́nu àwọn èèyàn kò bá àjá pé ọ̀gá ẹ ní ti bá àfa àlàkò yìí náà ni o ẹ̀sìn bá paasi lẹ́yìn àti ẹ̀gbọ́ gbogbo ẹ̀ àà ṣẹlẹ̀ ẹ̀sìn kan tó dírà nìyí olùdí lè jẹ́ ìkẹ́ ni kò sí ìdáhàrí dírà kẹ̀kẹ́ kàfú. lọ ìgbé ya sọ ìbẹ̀lẹ̀ ẹ̀mí ìwọ tó o mímọ̀ bá a lẹ látòdà lẹ́sìn hó àpẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ bá dọ̀ sí ìmọ̀ yẹn o bìlìmù bí kọ́ọ̀tì pẹ̀lú àwọn kan tó lè kó parun báyìí ẹ̀yin náà sáwọn àlùbọ̀ mi kọ́ ẹ̀sìn làwọn ò fi tú o ṣíríkù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lùbọ̀ mi kọ́ nínú àwọn tó lè pa ẹ̀rọ ògúnkù lè wà lè ní ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lùbọ̀ mi kọ́ ti ṣe yá sẹ́wà bá ṣéhìrù bẹ́ẹ̀ táwọn yẹn tó wá jókòó sí. tó bá ti láàpá ni wọ́n ìsàdẹ́ nìyẹn ìdẹ́ àṣìṣirù ìdẹ́ bẹ́ẹ̀ mi kọ́ kí ló tó wà bẹ́ẹ̀ kọ́tùlù náà ìpayà ẹni pé dẹ́gbà rẹ lómi lu wọn láwọn tí wọ́n gbé àfáyà sí rù tí wọ́n fi gbọ́kọ̀ fún báyìí wọ́n lè yàgbọ́ bẹ́ẹ̀kì wọ́n lè lọ bẹ́ẹ̀kì ni wọ́n fi gbé ọkọ̀ kariwo fún. Ah! ẹ jẹ́ àríwó ọdún máa ń wì lórí afẹ́fẹ́ la ti ń sọ̀rọ̀ wọ́n lọ bẹ́ẹ̀kì wọ́n lọ bẹ́ẹ̀kì ni. torí bẹ́ẹ̀ máa hẹlẹ̀ ìbọn tó o ní yẹn máa hẹlẹ̀ látò dàgbèsò má dọ̀ tiẹ̀ aláwọn kan tó lè kó parun báyẹn ọmọ lè lè ẹlmi bi hàn kò sí nǹkan tá a lè fi parun ọmọ àìsọlẹ ẹ ọdà fìmọlẹ kẹfà ìjọ túbú kí yóò wá bù àìbọkẹ lọkẹ àfàmì náà tún sọ nípa ọlá tó bẹ fún mọ sùmẹlẹ ọlá fún alẹ kẹ máa ń kọ orin tátàtà tó ó sì di àtúntò gan ó ní akéwà yàgbé àwọn tẹ̀lé ní ìṣàlù wallahu alam ìgbọ́n kò súnmọ́ kó nípa ẹni tó kọrin ní ọ. ẹ bá fẹ́ ka bó ti wá bẹ́ẹ̀ yìí nígbà tó bá rí pé èèyàn ò sínú àkàmúṣà téèyàn mọ̀ ń àárò èèyàn máa pa kíkíkà ìgbọ́n kò ní gbà kíkà tó ti wọ́n kọ́ tó ẹ̀ pé làwọn ánàlẹ̀ ẹ̀ ń lọ mú sílẹ̀ èèyàn ò lè rí kàláíláí wọlé ó lè lè ẹlẹbi mo á tún ẹgbẹ́ yẹn kọ wọlé ó lè lè ẹlẹbi mo fílà ká dẹnu rọ yóò ṣàmúsà àwọn yáhàkì dàhárọ kàdákà lè jáhálù alámàjáde bàbú wọn ó rò lè ẹlẹbi aṣọ rọkọ wa sádàrọ. ولو للعلم كان نور àbí ولو للعلم موسلا كان نورا يدعي الشمس أو يحكي نارا فذاك رجال أظلم جاذبه قل ولو للعلم موسلا sílá ká dẹ̀dùrọ̀ tá a bá fẹ́ sọ pé kí làpẹẹrẹ mọ̀ kámẹ́dà wà láàmú ká dẹ̀dùrọ̀ ìmọ́lẹ̀ ni ẹja pè mọ́ yòdọ́hì ṣàmúṣà kódà ìmọ́lẹ̀ yẹn jọ òrò àwọn yáhàkì nìhàrọ̀ àbí ká tẹ̀sán yìí kó jọ ọ̀sán bí àtẹ nìkan wò lè orú rẹ̀ àtẹnẹ ẹ̀wọ̀n kọ́kẹ́ níjọ́ sọ pé wò rí rẹ̀ bẹ́ẹ̀ ni mo ti rí kàdákàlì jáhálù bẹ́ẹ̀ wá láì mọ̀kan lámàjà àdìbàbò ẹgbẹ́ méjèèjì àìmọ̀kan òkun lòún wọ́n dúró lè ayé lórí aṣèràkọ́ wa ń sàdẹ̀rọ ìmọ̀lẹ̀ mọ̀wádìí aṣèràkọ́ ọ̀hẹ́ wọ́n sàdẹ̀rọ ó sì tẹ̀ káàkiri ayé. nínú àwọn àṣà àrùbí ìdáàbò wa nípa ọlá ti ń bẹ fún ìmọ̀. أري أخا محمد بن عبد العالى والموضوع معتمر ابن سليمان فصلي قال قول أني إن صلي كتب إلي أجل بابا بقولتاتي وأنا بالكوفة ما دواني كوفة إن بابا يقول يا بني اشتري الورقة واكتب الحديث ìwọ lọ́ọ́ ra pépà kákàdá wàtú bil hadisa kọ́ ọ̀rẹ́ àdéhùn síbẹ̀. fa ìnnẹ̀lẹ̀ ilmọ̀ yẹ bí kọ́ torí ìmọ̀dì asẹ́gun o wọ́n dáná ní ìrọ̀tẹ̀ sàmù owó kọ́ yọ padà sí o yọ lọ. ẹ wọ́n fa ìjọ tó wà lọ́ọ́ kéwù gbogbo ọrọ̀ ayé tó yẹ yẹ kó jọ nìyí báyìí kò ti pọ̀ tó ẹ̀yin náà wo àwọn ìjọba tá a lò lọ ìjọba amúnibóògùn tọ́ba lọ yí abíyá ẹlòmíì wò báyìí tọ́ba rùn fún gbogbo dúkìá tí ẹlẹ́rù pọ́pọ́ yẹn ìjọba lè gbà ṣùgbọ́n ìkànnì yìí yẹ́dì kọ́ yẹ́n máa kẹ́kọ̀ọ́ ọwọ́ ní bàbá mi sọ pé Ahmad Sa'id ọ̀tọ̀ báyìí pé kì í ṣèyàn kan lọ́kọ̀ọ́rin fún mi nípa eléyìí nírò túbọ̀ ọ̀rọ̀ yìí libani lùhàdìdì tọ́jú ẹja apáka àwọn afáàládì. wọ́n ní àlẹ́ ìlú sẹ́yìnú ọ̀tí àzúrò lánàá fàdàlàhù nàìmọ̀ lẹ́kọ̀ọ́rì nùdìdà mọ́ àkìlá sọ́hìbà. wọ́n ní ẹ̀jìmọ̀ ọ̀lùmọ̀rì kùmọ̀lá tọ́mọ̀ yóò sí làbúrò àmọ́kànlé lẹ́ńkọ̀ọ́yà lẹ́kọ̀ọ́ wàjáde olè ẹ̀lẹ́ máa gbogbo tó ń bì ní abàdá wọn là yóò ha nínú kó pàwọ́tà là ẹtú bẹ̀rẹ̀ náà ìṣòro tó ti wà bẹ̀ wọn là yóò ha nínú pàwọ́tà láwọn là àràbà ó ti lọ padà èkejì ilẹ̀ yọkú bẹ̀ bí ajá ní alẹ́ ìlú ní ìmọ̀ sókòrò tẹ̀ jímọ̀ òhò látàdí ìlànà nẹ́bì ní tó rọ̀ wọlá káhábà ọgbọ̀dọ̀ fi láàtà kọ́kọ́ sí ọyọ yẹn dànù. ọyọ àlẹ́ ẹ̀ ló ń sáyé nù ọ̀kánzó. ó lè sẹ́ rí mọ̀ ọ̀ṣọ́ ni ìbò ẹ̀sìn ni o ọ̀ṣọ́ ni ìsìn. kódà kánzó ni pẹ́pẹ́ ọ̀rọ̀ ni láàdẹ̀ fà á dá làwọn kì í tẹ́gàn. ìmọ̀lẹ́kọ̀ọ́ inú ìdá máa ó lè ah, mọ́zàlá ọ̀rẹ́ olùbárẹ́ tí mo jẹ ìdáàmọ̀ sọ ìbà àkìlà tọ́ba yìí bí mo tún bó láàkàyè rẹ àyẹ̀fẹ́ ni tí mo yẹ bá rẹ ó láàkàyè tó lè قد يجمع المرء قد يجمع المرء بالا ثم قد يجمع المرء بالا ثم يسلمه ọmọdé yẹn lè kó dúkìá jọ lẹ́yìn lẹ́yìn dúkìá tó kójọ yẹn á padà gbà á lọ́wọ́ ẹ̀ akọ́kọ̀ọ́lì ilé fọ̀yẹ́lẹ́kọ́ tòdò làwọn àríwá láìpẹ́ láì ẹ bá tó kàmọ́ yọ̀ o tó láìpẹ́ láì ọ̀yẹ́lìkọ̀ dúlà yóò padà pàdé yẹpẹrẹ wàlẹ̀ àríba àtàìdí pẹ̀lú ewu tó lóun ní ẹ̀kọ́ ní ìdímọ̀. ṣùgbọ́n wọ̀já mi ọ̀lẹ́ ẹlẹ́mẹ̀ mọ́ bọ́ tó ń bì í àgàdà ṣùgbọ́n tó gbọ́mọ̀ jọ a máa juwú láéláé fọlá yóò ha zero thousand wọlé haraba. irúfẹ́ ẹni bẹ́ẹ̀ òpin lẹ́sẹ̀ ẹni sọ́ra fún fáwùdà ìkẹ́ ọ̀bọ̀ fúnni kò ní sọ́ra gbà rẹ̀ wọ́n lẹ́ hẹ́rẹ̀mà àbí ìkẹ́ ọ̀ sàkó lọ́dọ̀ òun yá kí ló dé bẹ́ẹ̀ fi gbọ́ dé à ìwò pé kó ní ọba jìbọ̀ yìí kó ní. wọ́n máa di pé kẹ̀jì bọ̀ kẹ̀jì ti bẹ̀ bọ́ láàárọ̀ ah, ah. sáré pé wọ́n sáàyẹ̀ ń tẹ́ tọ́lọ́run sì ní ọ́ dáwọ́ pẹ̀lú ọ̀dà ọlọ́run ẹ̀fọ́ àwọn lẹ́bọ̀ lóògùn àwọn sá ọ lóògùn bí ìfẹ̀kẹ́ náà máa wá sọ fún wa wọ́n sọ̀rọ̀ báwọn àfọ̀ akẹ́bọ̀ lóògùn lérí ibi tí wọ́n bá ń káwọn kíw lọ́wọ́ wọ́n lá pé o tẹ́lẹ̀ yẹn ń káwọn ọ̀pọ̀ ẹ̀ làwọn ti mọ̀ lóòótọ́ bá báyìí pàwọ́ àní àá sọ pé kò bá mu ẹ̀tọ́ bá jẹ́ sálábí kódà bó o ti mọ òtítì bí ẹni pọ̀ mọ́. lọ́dọ̀ ẹni tó sọ pé òun fẹ́ súnmọ́ sọ́ọ́tù fàtíhà ó ní wọ́n gbèrò ẹja gbọ́ ojú òwe o. àbí sọ́ọ́tù fàtíhà ọ̀gẹ́gà ìmọ̀ ó sì fi odidi bùjá aládùúgbẹ́ tu torí pé yóò kọ̀ sọ òní bọ́ọ̀lù bùkẹ́tìrà tó tóbi lálábà yìí ló fi tú sátòlù fàtíhà ààrẹ tó lo tíra tó tóbi lálábà yìí ó fi tú sátòlù ìkìláàs tẹ́rẹ̀ ní àbá. olóńgbà tó tàálí mu tàálí mu tọ́rí kan tàálí ló wípé ààrẹ ní ìyẹ̀ káka sí olùmọ̀ tó fi já sí pé ohun tó ti gbọ́ rí tó bá gbọ́ nígbà ẹgbẹ̀rún ìgbà tó sì kẹ ẹgbẹ̀rún yẹn kó tó ti bí ẹni fi ọ̀gbọ́n rí wọ́n yẹra mo yẹjú ọ̀rọ̀ ohun tá a fa yẹn láwọn jì sí àwọn afáwa wa nígbà yẹn ẹni káwọn kéwù yẹn gbogbo ohun tí sọ pátá làwọn mọ ọwọ́ àrí pé gbàdá òun kọ́ wọn kí ó lọ òun sà ń ṣeré àti kò ń gba fi kẹ̀kẹ́ sílẹ̀ ẹ̀gbọ́n bẹ́ẹ̀ lómi ò ṣe fi ọmọ àtẹ fóònù ẹlòmíì ọmọ àtẹ fóònù ẹlòmíì lè máa fọ́ tọ́ ìkejì rẹ̀ ìgbà ìgbà lánàá kọ́ ń kéwù lọ́wọ́ náà nìyẹn inú àfa àti ti nǹkan yẹn kí lè dùn kódà bọ́ jẹ́ jíjà ti nǹkan yẹn wè. ṣé ìwé ibi títí nǹkan yẹn lọ́wọ́ wọ́n bá tún rí bí yẹn mú fóònù sí sẹ́ pàpàpàpà àbí bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ àbí tún kàn kẹ́kẹ́ tó yàtọ̀ sí ohun tó ní ṣe pẹ̀lú ohun tó ń ṣe lọ́wọ́ yẹn. wọ́n lọ́wọ́ sọ wípé ẹni tó mú wa lè kéwú gbà tó mú wa wọlé kéwú ó ní kìlọ̀ fọ́mọ rẹ̀ o tọ́ bá ní òun kéwú kò kéwu ti bẹ ló kéwu ẹwọn pé wọn ti máa fi gbogbo ẹ mọra wọn nìyẹn tó bá sì gé àdírí kan káṣíìrì torí àṣírí gẹ́gẹ́ òun ní bàbá. àṣírí gẹ́gẹ́ òun ní bàbá àṣírí. kíákíá ẹ̀sìn lọ wẹ́ẹ́ nílẹ̀ ìbàdìrì ọ̀rọ̀ àlàfẹ́ fáànù wọn tó ti fọ́ ẹ kájà lè tètè òní yìí náà ni ẹja ṣe ń ṣàlọ́ torí bẹ́ẹ̀ tó bá lóun kí àṣírí ọ̀ká sí ìrù àṣírí gẹ́gẹ́ ní bàbá àṣírí torí bẹ́ẹ̀ kìlọ̀ fún gbogbo ohun tọ́mọ ìyàwó lè ní ọba mọ̀ mọ́ méjì ńlọ ni ẹ̀. wọ́n lè má mọ gbogbo ẹ̀ mọ́. sọ nípa bẹ́ẹ̀ ẹni tó kó ìmọ̀jọ mọ̀gòbóòtò bíhi abadan á máa jowó láéláé. ọ̀làyọ̀ àdéhùn fáwọ́tà là wọ̀lá hẹ́rẹ́dá ó ń sọ̀wọ́ òtẹ̀ ní sọ́ra fún pé ìmọ̀ máa bọ́ fóun. nígbà ìmọ̀ tí mo ní mo bá lè má ní mọ́jọ́ máa fi dọ̀la òní máa sọ́ra sẹ́wọ̀n polówó bẹ̀rù rú gẹ́gẹ́ wọ̀lá kò sì ní sọ́ra pé màmá máa sá fún un. yàjá mi àlẹ́ ilmi ilé ma sọ fọ́rọ̀ tẹ̀sí máa hù ìwọ tó ń kó mọ̀jọ má dàlá wo ló kó jọ yẹn o. látàjì lánàbì hí dùnrà wọlé záhàbà má fi kó níbi mọ̀ lẹ́nu tí wọ́n máa wá dúró káàkiri àlúùlù wọlé záhàbà àbọ̀ máa wá góòlù. sọ eléyìí náà tún jẹ́ àwọn kan sọ nípa ọlá ti fún fún mọ̀ ẹ wá rí àwọn àfọwọ́pẹ́ náà báwọn ti máa ń lérí nìyẹn ìgbẹ́jọ́ onímọ̀ àwọn lèdí ọmọ àti ìbọn. tó gorú eléyẹn náà ló ti gbajúmọ̀ wọ́n pé iṣẹ́ àṣègùn àti dẹ́yẹ òun náà ti fi sẹ̀rù pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹni kó náà lọ sọ́mọ̀ sí wọn la gbogbo àwọn òde wá sí wọn tí wọ́n bá ní wọn fẹ́ ṣe wá sí lèmọ́ mọ́ ojókòó àwọn ọ̀gá ya ọ̀kan mọ́ àwọn sàbíkẹ́ ọ̀sán ìpanupà wà fún òwe òní wí àlọ́ wí ayọ̀dá fọ́ wọ́n wà ó pé káwọn bí rẹ jú mọ ọmọ bá débi òdìrí kẹ̀kẹ́ sọmọ́ ìtẹ́ nípa tòun ẹni onímọ̀ lè máa fáyà pé mo padà kú o àbẹ́yẹ ọ̀sà lọ òun ò ní padà rí mọ́ tọ́ ní ti máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà táwọn ológun yẹn bá láwọn sá ẹ̀ lógun ọdún máa bá wọn lérí ọdún ọ̀sán pé tó àṣìbí lọ́wọ́ ọ̀hún wà nímọ̀ ni wọ́n ti rí pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run ni ó fi dáhùn tó bá sì dáhùn kò túbọ̀ kó sọ owó ìlú nílé òfin máa ń sọ fún wa o wọ́n sáyẹ̀ ló wọ́n dáhùn pẹ̀lú ọ̀dà láre ẹ́ tọ́wọ́ tó lọ́ọ́ pé ìrọ̀lú ó dédé ìfò túnmọ̀ ọlọ́run fẹ́ wá ní ìlà rẹ̀ lórí ìpadà láyẹ̀ ẹgbẹ́ kẹfẹ́ yẹn mọ̀ báyìí ó ìgbàmà lẹ́nu kíkọ yín bá mi káàrún kẹ àwọn fún lọ́sọ̀ náà ni pé sàtẹ́bí ọ̀sán àti káàrún jò ní ọ̀lọ́lọ́hàn àlùsálàm nígbà tí làbí ìdìbò lọ́la àṣọ yẹ̀wò ní burúkú yẹn sọlọ ọmọrùn rẹ̀ tó fi ṣe dán tó dẹ̀ làgbà òtítí ọlọ́wọ́ máa yọ dàbí pé wọ́n ṣe nǹkan wò dẹ̀ ṣe nǹkan ọ̀lọ́lọ́hàn àlùsálàm tòkìlẹ̀ wá dìbò nù mọ̀kọ́mù lòbú wà rẹ̀ ṣáájú ṣáájú ànábì musa alẹ́ sọlá tó sọlá ó ti tẹ́lẹ̀ sí kọ́sà rúkú de jò ń jèlò òjíṣẹ́ ọlọ́wọ́ padà bí láì musa alẹ́ sọlá tó sọlá ó dẹ̀ rí séjò tèkìlá wa dínkù lùmọ̀ kọ́ mùtò bò wá torí bẹ́ẹ̀ kìí ṣe pé wọ́n sa ẹnìkan lóògùn wọ́n wá dáhùn láàrẹ̀ àlọ́kẹ́ nígbà tí yọ̀ọ́ máa ké lẹ́yìn kẹ́lú bí kẹ̀ dárò bò sí lásán èyí ni. àmọ́ ń sọ káàkiri mọ̀ pé ni. ọlọ́run ni wọ́n á dé sọ́ọ́lì abúlé àyínà ìyẹn náà kọrin ìbú àtàwọn bíi tọ́jà ti jahil wọ́n lọ sọ pé ìlẹ̀hu lẹ́sàlàhù gẹ́rù àdìlẹ̀ bìyà pé kò lórí mi jù ọba bẹ́ẹ̀ tà yín lọ. wọ́n lè yẹtí ìbòlẹ̀ àyèṣe yẹtí ìbòlẹ̀ àyèṣe à ń làdínà gàdáwòlẹ̀ ilmu wọ́n rà ayọ̀ lè mọ̀ sí ibùfọ̀ yẹ kí ṣífù anka xaye rota kulli jahali fafatulu lilmi yacrifu laribu si qomu lixirusi lai salahu dawaahu wadau lijahali lai salahu tabibu wọ́n lè ti sẹ́mi ìgbésí ayé máa dùn tó bá yẹ kọ́ bó ńlá káyé ọba pàdé báyìí kó nímọ̀ lọ bá pàdé à ah, gbèsè ayé ó dùn. ọ̀là káyìí tá a wí tó ṣe pé oúnjẹ rẹ̀ ìmọ̀ ni làákàyè tọkọ rẹ̀ tuntun bẹ lọ́pọlọ rẹ̀ subhanallah àwọn bàbá wa yẹn wọ́n gbé èdè wọ́n gbọ́ yorùbá pọ̀ àbá àkẹ́rẹ́ àbá yẹn rẹ̀ ti kú sí o ẹ̀ gbọ́dọ̀ wọ́n máa ròyìn ẹ̀ wọ́n ah, lágbájá bọ kí ó ṣùgbọ́n kò ní làákàyè ọlọ́ọ̀ni adébọ̀dọ̀ àwọn bàbá yẹn kẹ ọmọ kéwù ṣùgbọ́n kò ní làákàyè àbí òní mọ̀ ṣùgbọ́n kò sí làákàyè fún ẹ báwo yẹn mi bẹ ẹgbẹ́ kọ̀ sọ́pọ́lọ́ jọ ká gbogbo ẹsẹ pẹtẹlẹ ni àtibí tó yẹ ká wí àtibí tí ọlẹ sọ yóò gbé kalẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí sọ yẹ bíbá yìí kò sí yọkẹ o ẹ̀ka so nípa bẹ́ẹ̀ fọyọ́ kí ṣe bọ̀ àǹkà ẹ̀rátàtọ̀ lè jà halẹ̀ ẹni tá a wí akápò fọ ìdààmúdààbò àìmọ̀kẹ́ akókó fún ọ. Ka ọlẹ́ àárín ibu ẹni tó bá dé làákàyè a ẹlòlẹ́ àìlè ọlá ti ń bẹ fún mọ̀ ẹni tó bá gbọ́ mọ̀. wọlọ́ọ̀yì kéèyàn bá gbọ́ súnlẹ̀ yìí kí wọ́n á pe àbá àlòsùn tó jiná wọ́n lé wáyé àti ọ́ ìdánilẹ́kọ̀ọ́ tá a fẹ́ kó sí fún wa òun náà ní tawhidul asma'i was sifat bóun láti sin ọlọ́run lọ́sàn-án nínú àwọn orúkọ rẹ̀ èyí tó dáa yẹn àti àwọn ìròyìn rẹ̀ sọ̀rọ̀ fún wa. kó wá pe mùtẹ́dẹ̀ tó jẹ́ àṣàyìnrì àbí mọ̀ọ́tẹ́zìlì wọ́n á ké sóhun náà ìgbọ́ yà wọlé wa sọ sọ bá bọ́ sọ̀rọ̀ yìí aláìké yẹn má kéwú rí kó sì má gbọ́ súnlẹ̀ rí gan yọ tẹ̀lé àfáàlù súnlẹ̀ rí ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ wọ́n làwọn fẹ́ máa ṣe ìpàdé àwọn tó ti jáde lé kéwú rí. ọ̀fẹ́ wa pè mí ẹ ọ̀fẹ́ kẹ wá tún ìtàn fà yìí bọ̀ dàbí lórí báyà bọ̀ dàbí lù lórí àwọn àwọn gbogbo òru wọn bẹ̀ àwọn òdu àwọn ẹ̀rí wa ọlọ́run lọ́wọ́ ọlọ́run lójú ọlọ́run lójú gbogbo àwọn ẹ̀rí oníwájú atúndébi ọlọ́run sọ kalẹ̀ tí ó ti jẹ́ pé dàlù kìyàmọ̀ tí bá rẹ́rìn ọlọ́run bá ń bínú ìdífẹ̀ kakúrú pé wà rẹpẹtẹ ọmọ tó ní kẹ́sì kẹ́sì òun wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ mo náà wí ní ẹ lọ wọ́n lọ rẹ̀ ẹ tó ṣe pé kódà ẹni nìyí lérò pé ó lè dá ẹyọ kẹta náà lọ́kọ̀ á dìde tó ṣe hákàwù ká á sádúró ẹ̀rí kó wa la fẹ́ máa sọ ni síbẹ̀ náà bá ti fún yẹ kó sí tí àdámọ́ yẹn ọba ní ìbàjẹ́ ibi òtítọ́ ní òkè àti ibi nǹkan tó clear gẹ́gẹ́ bí òru òní òkè tí èèmá fi padà mọ́ padà bàjẹ́ ẹni yìí ò lè dá ẹ̀yọ̀ kẹta wọ́n ló fàdé mọ́ ibùdó abdulwahab muhammed ibùdó abdulwahab rahimahullah ni wọ́n ti ń sàlàyé pé èèyàn kẹtọ́ gbọ́dọ̀ yìí ìlú yẹn àwọn èdè àwọn mọ̀tẹ́lẹ̀ wọn ò bá one thousand kódà kí wúlò ọba tó wọ. torí tó bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ báyìí gbogbo àwọn tí bá ń fò tó máa ní ẹ̀yin náà ẹ̀wẹ̀nu lẹ̀ ẹ̀wẹ̀nu ọ̀fọ̀ ẹgbẹ́ òun náà bá yìí sọ ẹgbẹ́ òun nílé yìí. à ń sọ̀rọ̀ ẹ̀sìn yẹn báyà wọn bá dé tù àkí la tó wá fẹ́ kó wá ìwọ wà wí ọ̀rọ̀ làákà ẹ̀. so nípa bẹ́ẹ̀ kọ́lọ́ bá fi ẹ̀sìn kò sẹ́rọ ẹni tó nímọ̀ yẹn sọ pé yóò kókó kó akpọ̀gbọ́ òfòyè fọ̀fẹ́ lulẹ̀ ẹ̀mí ẹ̀rí ọlámọ̀ yàrá ìfowópamọ́ ẹ̀rígbù ẹ̀dí ọba nílà ká ìgbẹ́ ọmọ. kéèyàn bá fi dàfa ẹni fún oníbèrè kẹbèrè lọ́jọ́ mẹ́ta ìgbé sẹ́ńtì òsì kí olè lè ọkọ̀ síbù dáadáa. ọ̀kẹ́ ní tó tàwọn tó kéwù ni. bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ yẹn náà bá gbọ́ báyìí ọ̀rẹ́ kí á ah, á ah, ń fẹ́ nìyí sọ orí kìíní yìí wí àìlọ́lé kéwù tó tán. ọ̀rẹ́ ti gbogbo alẹ́ ni wọ́n gbọ́ nígbà wo fi wà nílọrin wọ́n fi wà bá kàdé àti ológunjó níbi ilé epo rẹ̀ ìbá ń sè wọ́n mú ní ilé epo rẹ̀ àbákẹ́ wa jẹ́ lẹ́yìn bíbí fámílì aláya ni. àwọn ti jẹ ní jáde wọ́n wọ àwọn kẹfù tí e mọ́gárì àbí ní ara àwa parí ìrújọ kẹ bàbá dẹ́yìn bí ẹ wá dé á ìbọn wo ẹ ṣe mú súrà bíi tẹ́lẹ̀ kì àwọn ọ̀ha ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe kárí pé kì í ṣe pé bí ó ṣe wà nílẹ̀ kì í. orí àwọn orí pé yẹn ń wọnú ara wọn. kò sí wọn lẹ́yìn bàbá yẹn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ àgbàlagbà mi jọ ní pé ah, ẹ bá mú èyí tí wọn wà tó lórí bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú náà wọn náà ti di káàkiri ní ìlú kó sínú ara wọn kèé ṣe pa aha o aha o ṣe ń ká. lórí pé kò ti gbà tó sọ̀rọ̀ ẹ̀ka ah, ẹ wà lẹ̀ mọ̀ mí láǹfààní sọ̀rọ̀ ẹnu ẹ tó bá ti sọ èyí òdìjà àwọn èèyàn ti mọ̀ pé ó oh, oh, gàṣíà eléyìí ń sọ yìí wọ́n ní tàbọ̀ kúrò lẹ́yìn ìwé ní ká máa sọ̀rọ̀ ọmọ agbọ́ pẹ́pẹ́pẹ́ wọ́n fẹ́ lu ẹni. èyí ó sọ ọ́ náà ní bí kó sojú ẹ nígbà tó ní ṣàkù lórí ohun tó wù ú. ẹnìkan mú kẹ́nu àwọn ẹni ó sì àmà sọ̀rọ̀ bí gbàdébì ní sọ̀rọ̀ kò sí àdé sọ bẹ́ẹ̀ ó sì ṣàkù sí ohun tá àdébì mú wa ọ̀lọ́lọ́ọ̀ yóò sọ bẹ́ẹ̀ náà torí bẹ́ẹ̀ ọ̀fà nílò ẹ̀mí ọlá ti ń tóun kẹ́ bá ti wo sàkó gbá èyí ti pa tí ìjìnlẹ̀ tó bẹ̀ ṣùgbọ́n sábà ní ẹ̀sìn gbọ́ kìíní mo tẹ́lẹ̀ yìí ń sọ yìí ní ìtumọ̀ ẹnì kí gbogbo ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn kùfà tí wọ́n tó gba ìsìlámù báyìí làwọn ní òbí dúró gbọ́ kùránì o tí wọ́n bẹ̀rẹ̀ ti gbọ́ báwọn à èyí tá a gbọ́ yọ ọjọ́ èyí tá a máa gbọ́ rí o èyí tá a lè fi wọ́n ti dàpá ọyàtọ̀ lè yí o ni wọ́n fi máa ń sá torí ọ̀pọ̀lọpọ̀ táwọn mẹ́wàá bá lọ báyìí àwọn méjì ni wọ́n padà sínú kúfúrò bíi mẹ́jọ ní olówó ti di mùsùlùmí làwọn gẹ́gẹ́ bí ń sá làwọn ọ̀pọ̀lọpọ̀ ń náwó ìgbà ọ̀sìnrọ̀ yín lóògùn ni ìwà náà tún ti bẹ̀rẹ̀ sí dárúgbó tí òsì òsì òsì ọ̀rọ̀ lóògùn tàbí ó gbóòótọ́ sí òní fẹ́fẹ́lẹ́. ẹ̀tún níbi ìkẹ́kẹ́ pàdé ni kó dé ìyọ̀bá àbá nira kó má jẹ́ ìkẹ́ lọ́sẹ̀ àbẹ́ ìkẹ́ lóṣù lọ òdodo ni wọ́n máa dúró lẹ́nu ìyẹ̀sì sí sí mi ó lè wẹ̀ mí jẹ ní fi gẹ lọ tọ̀bí àdìyẹ torí bẹ̀ sì kọ́ ọmọ ilẹ̀ sálárò dàwà àìsàn ojú kòkòrò ojú kúrò ológo bó ṣe jáde pé ọ̀daràn lè já a lè láì sàláhùn ó bó ṣe jáde wípé àìsàn àìbọ̀kẹ́bọ̀kẹ́ mo ní òní dókítà ah ṣé wàá yí àádùn báyìí ẹ̀jẹ̀ apá délé ìka dùn wọ́n lé apá kan náà olùmọ́ni nínú sáràfẹ́ láìlì àgbéga gbígbẹ fún mọ́ẹ̀sì wọ́n fà lè àtọ́lá rẹ̀ olùbí àgbẹ̀kọ́lẹ̀ mọ́ ló ti bá ilé ìfipá ìhàbídà rẹ̀ gbogbo ẹni tí wọ́n bá fìbọ̀ sí báyìí nínú tẹ̀ ló ti máa dùn sẹ́yìn náà wàá rí pé mọ̀lọ́lá nìyẹn lórí ẹjọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tí wọ́n fi wọ́n jẹ oyè àwọn àfáà tí wọ́n bá ń jẹ igi lé ẹlòmíì ọmọ tùpẹ̀ lọ́kẹ́ àwọn olùmọ̀ wa àwọn àfáà wa nínú tẹ̀ náà wàá dúró àfàgbádá kan kò sí bọ́ tú fẹ́. kódà kò lè ká suratul Fatiha dé sẹ́mi kò tó bẹ́ẹ̀ kò sí bọ́ túbọ̀ rẹ̀. àbọ̀sí náà màá yín rẹ̀ hadith àdàwáwíyà kọ̀mọ́ kò lè dájú ìṣẹ̀yọ̀ kẹtàdínlẹ̀ ṣùgbọ́n bí wọ́n rẹ̀ pé àwọn àfa àwọn abẹ́rẹ́ pé tó bá dó jẹ́ àwọn láti òun náà wàá tuntun àfagbára sọ pé àfa àdéhùn pè wá. mọ̀lẹ́bí jamiu àti ìfọ̀rẹ̀kíyà lẹ́hàlàmíyà ní Sudan orí àwọn kan mẹ́tọ́ máa ń sá fún wa tí wọ́n máa bu mùlá fún wa mùlá ẹ̀kọ́ abájẹ abájẹ ayé búrẹ́dì gbọ̀rọ̀ irú ẹni bẹ́ẹ̀ mọ́kà kọ̀rọ̀ bẹ́ẹ̀ yàrá alájí wa rí ń gbàdí abájẹ ẹ̀bá dẹ́kun tọ́ lọ́ọ̀rì irú ẹ̀ abájẹ ayé àjẹ sáníà àjẹ eh, ìwé làwọn fàṣọlì àkẹkẹ wa tá a máa ń jẹ àti tí onítúkà ẹ ọ̀pẹ ṣúgà bẹ̀ wọ́n bu ṣúgà tí ó tó láti kọ́ọ̀pù wọ́n á ja tí ẹ ti wọ́n máa wọlé máa bú ọ̀ kára yóò ní máa bú díẹ̀ díẹ̀ káàdì ẹ̀ ní wọ́n ní ìjọba kẹ́kẹ́ ní máa kéde pé káàdì yẹn máa jẹ́ ṣúgà yẹn nítorí bóòlù ti lágbára mẹ́ gbogbo wa lọ ọ wá rí àwọn tí wọ́n bu ọbẹ̀ sí orí rẹ̀ sì fún wa tọ́ inú rẹ̀ ó dá dùn pé àlẹ́ òṣìṣẹ́ àtúntò rẹ̀. inú rẹ̀ ó ti dùn ẹni tí ń mú omi ata àti rẹ̀ nídìí yàtọ̀ tó lẹ́yìn ọ̀gá àwọn nàìjíríà gbà tá a ti wá tá a ti géètì àṣírí yẹn ọba ti dé ìrọ̀lá ọ̀sẹ̀ nídìí yàtọ̀ tó inú rẹ̀ ó ti dùn. ibi òdìdí òun dọ́kítọ̀. <laughs> dókítà ọbẹ̀ èyí onídàkọ̀ ọbẹ̀ ọmọ ní kò ní fún ẹni kẹ̀kẹ́ wọ́. torí bẹ́ẹ̀ nínú ọlá tí ń bẹ fún mọ̀ ni pé ẹni tí èso lò mọ̀ gbogbo ẹni tá a bá ti fi tì báyìí lórí ọmọ àti òní fẹ́ hàn ti pè mí láàfà yóò tún fi àwọn àdéhùn kẹ́ wá lórí ẹ̀ ẹ̀ka kẹ́ fún wa lórí ẹ̀ torí báyìí ti pè lólùmọ̀ fàyín lamíẹ́kùn mi ní àhìlẹ̀ kódà kọ́ máa jẹ́ olùmọ̀. وكل من دفع عنه ونسب إلى الجهل gbogbo ẹni tí wọn bá tarí ẹkọ nbí mọ tí wọn lọ fi fi àyè mọkàn azza alayhi wa nala dhalika min nafsi wa in kana jahila onítẹlọ kọdà bójú lòdò ìrẹ bó tiẹ̀ wá rí bẹ́ẹ̀ mẹ àìdájú pẹ̀lú sọ̀rọ̀ pàtíw sílẹ̀ jẹnu wá sí ibi sọ̀rọ̀ ni wọn number one. Àgbòlùbá fún àlọ́wọ́ lọ́wọ́. Ẹlẹ́kìtì bí èmi ni pé àwọn tí ẹ bá lọ dúró láti tẹ̀lé. Tí ẹ wá tẹ̀lé ẹran, tí ẹ wá rí apá kan nínú ara ẹ̀rìn yẹn, bóyá wọ́n fi dàgbé ẹ̀rì ìpàpàpà lọ. Fáàlà àti èyí sí ìdádébọ́lẹ̀ fún ìrìn àbí àrọ́. Ẹ̀rí Bísúlá Alhamdulilá, Salatu Salamu ala Rasulillah, wa alihi wa sahabihi wa mawala. Ẹ̀rí nípa pé ìyẹn lọ dẹ́dẹ́ rẹ̀. Tó ẹ̀rẹ̀ yẹn, ọlọ́ tùmí yẹn rápa rẹ̀. Àwọn kọ́ńtẹ́ta àwọn àwọn tí wọ́n ẹni tó wà ní gbólóyè tó fẹ́ fàyàn lọ. wọ́n kí pẹ̀lú dà. wọ́n kí pẹ̀lú dà ẹ̀rẹ́ bá sálọ. wọ́n ti dájú pẹ̀rẹ̀ yìí o èèyàn gbọ́dọ̀ jẹ́ o. nítorí pé a ní kọ́ ìdá kẹtọ́ jẹ́ kàdé. sọ pé wọn yóò tí wọ́n bá gé lára rẹ wọ́n wọ́ ẹ̀yìn tó sì wà láyé ọ̀gbọ́n àmọ́ ìta ìwọ̀n tá a gbìyànjú ni a kò gbọ́dọ̀ jẹ́. ìlú ẹ̀lẹ́ni máa ń ṣẹlẹ̀. wọ́n lé màálù agbára àwọn èèyàn ká màálù ọlọ́kẹsẹ̀ bọ́lú eré bí wọ́n bá ṣe fi di iwájú ilé epo yìí wọ́n ò ẹ̀ máa ṣe wọ́n sì wọ́n sì lọ́wọ́ kẹsẹ̀ bọ́lú ẹ̀ ẹ̀dígẹ́ ọkẹsẹ̀ bọ́lú ẹ̀ wá bóòlù láti tọ́ba wọ́n lọ́ọ́ kú tọ́ba tó kú wọ́n lọ́wọ́ ẹ wá rí wípé téèyàn láǹfààní àti sẹ́ńtì tó hàbí lọ tó ti gbàtà yìí lọ sí tù ìyẹn lè ní torí hadith yẹn sọ pé ìyẹn sàn láàrin ìgbà yẹn títí di àsìkò bí àyílà tí wọ́n sọ pé tó hà tó ti yẹn sì ìyẹn sàkè lọ́sẹ̀ ọ̀sẹ̀ kan ní hadith yẹn téèyàn bá sàn èmi téèyàn kàn kéńjẹ pẹ̀lú wípé twelve lè yẹn abẹ́ eleven lè yẹn máa ń kí ìyẹn sọ di kí ni o ìyẹn sọ di twelve torí kò sí wípé tó lè lò lójúmọ́ mọ́ tó wọ́n ní wọ́n sì fún yẹn ládàá bíi pé èèyàn ké lóhùn náà ọlọ́run tí a lè máa làwọn àná. ìlmọ̀hìm wọ́n sábà pọ̀ sí àsìkò tí wọ́n kọ̀ fún aláṣẹkẹ̀ rẹ̀ sẹ́wọ̀n pé tó bá kù sáàtà káyé làtó ìrùn òní gbà náà. tọ́sẹ̀ bá sì wá ń ta àyè wà fún lásìkò. والله تعالى أعلى وأعلم فقط وصعب كثيرا للجرم لا وعليكم السلام ورحمة الله ọlọ́run ojú ya lòsùn náà ni ẹ máa bá ní mẹlọ́ọ̀ wọn ní àlòsùn náà lórí pé wọ́n nírògbà ọkọ̀ sókè gbogbo kàmpéèn wọn tí wọ́n ti kí ni wọ́n lọ sí ni wọ́n lọ. fún ọ̀nà ọ̀fẹ́sùn bẹ́ẹ̀ ó ti yé wa tipẹ́tipẹ́ ẹ má jẹ́ àmà parọ́ tẹ́lá jẹ mọ́ gbogbo ẹtí sì ń tẹ̀ lólóṣèlú torí wọn fẹ́ gbà yìí olóṣèlú náà tóun náà ṣe igbá ìdìbò tóun náà fẹ́ nínú tọ́kálukú wọ́n náà mówó òde pọ̀ sí mi ọmọ ìyá mi kan lọ́ọ́ bá ń ṣe dáadáa fún mo pe mo lórí ti jáde òṣèlú ní àkùsáàdì torí iṣẹ́ owó òun ni o òun fẹ́ tó ṣe pé wọ́n bá dépò ní kí wọ́n máa pè ní iṣẹ́ òun iṣẹ́ òun iṣẹ́ tóun fi ń jẹun ẹ ní èyí ò ohun tó ṣe kí tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n kó tọ̀ ọ́ sí pẹ̀lẹ́ ọ̀rọ̀ ọ̀sẹ̀ rẹ̀ lọ́wọ́ alẹ́ mi rẹ̀ iṣẹ́ mi iṣẹ́ aláàlí mi sì fi jẹun tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ tí wọ́n ké sí mi ṣùgbọ́n báyìí pé yẹn ní wàá fi mú yẹn ní òbí lọ jó ọ̀sán ìyẹn lágbára o ìgbé yẹn ọlọ́jọ́ wájú sàyé ní òṣùpá à ó dójú ẹ̀ nìyẹn o tó fi béèrè lọ́dọ̀ ọlọ́wọ́ bá sùhánà ọ̀tọ̀rọ̀ ọlá lọ́dọ̀ wọlọ́ọ̀hì lẹ́yìn tó tẹ̀lé wọn ọlọ́run lè darí wọn wá lórí fọ́tò ìyẹ̀wò tí wọ́n wá fi sẹ́yìn tó bá rí ẹnu rí mi. tó ẹni tó bá jọ mọ̀ ya wa tá a rí dáadáa tó yẹ kóun náà tó wà ń tẹ̀lé wọn lọ gbogbo bí wọ́n ti ń kàpé yẹn tó àgbẹ̀ lọ́wọ́ fún kọ́lọ́ fún fún lẹ́yìn náà. àmọ́ wọn lẹ́nu àwọn òbí mọ́sálásí ẹ ẹ yé yẹ ẹjọ́ la wa àwọn ọmọ wa ìkẹ́ ń tiẹ̀ wọ́n máa gbé báwo ni bẹ́ẹ̀ mọ́ o ẹ̀yọ́ kẹ́kọ̀ọ́ mi ní wá mọ́sálásí la wà nínú yóò bá ìwọ tó yẹ kó máa jáde bẹ́ẹ̀ ìfẹ́kù ńlá rẹ̀ kó máa jáde bẹ́ẹ̀. tó ti yẹ nínú ìtọ̀sí mọ́sálásí lọ wà òun ni kágbé kàlámù síyáàdì wọ́n ní mọ́sálásí. káwa máa wí ìgbé ìgbé sáde bí ó tó ṣèlú. irú èyí ló ṣe lù inú yọ dàrú ṣubú àdé o níbẹ̀ ká sọ̀ra ọlọ́wàá wọ́n lè rún rákà mẹ́rin lẹ́yìn àyílà èyí yóò náà ẹ̀wọ̀n pẹ́ lè kí lẹ́yìn àyílà náà wọ́n lè sí ẹ̀ lè kí ní bọ́lá gidi mẹ́rin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ lè ké tó ikú gbogbo rákà mẹ́rin yẹn kálámà yọ ọ̀sẹ̀ lọ́mọ máa wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyẹn sì lè ké rákà kọ̀ọ̀kan lóòótọ́ hadith nìyẹn tọ́sọ yìí pé sọláàtù lẹ́yìnlì wọn nà hárì mọ́sìnà mọ́sìnà ọlọ́rọ̀ èyí tó jẹ́ ti lẹ́yìnlì lọ́lágbára ńbẹ làwọn àfáàtì kó wọlé mbẹ ibi èyàn lè ké òun ní òjijì ní ọ̀sálàmọ̀ ìyẹn ni pé rìwáyà tó bá wá pé sọláàtù lẹ́yìnlì wọn nà hárì mọ́sìnà <clears throat> mọ́sìnà ìyẹn ní ọlọ́rọ̀ nu ọ̀rọ̀ àwọn ẹni tó jẹ́ àkábíṣà àdúgbò ọ̀rọ̀ àríyìn wọ́n lé ọ̀rọ̀ tí wọ́n sọ ń pa rẹ̀ lé kọ́dù kọ́ hàn tẹ́fẹ́ ṣùgbọ́n ìtàn ti fẹ́yàn jẹ́ tí ó ti wá ní sọ̀lá tó lẹ́yìn mọ́sìnà mọ́sìnà ìyẹn lálàáfíà àti òní wàhálà tó rárá ìyẹn ní àwọn olùmọ́ fi ń dó lórí péyàn lè ké sí i. kódà ìyẹn lè máa kí náà kí náà tó ń ké kọ́ jẹ ní. báyìí kọ́ máa wọ sàbí kí bẹ́ẹ̀ tí o ti sálámà ayọ́kẹ́ máa kí lọ náà. ìyẹn wọn sọ pé èrò ẹ̀ tó ń ké bóyá ó ti pé mẹ́ta àbí márùn àbí mẹ́rin ó lọ́mọ ó ní tó wọ̀ bá mọ̀ sọ́lọ́wọ̀ ọmọ. wọ́n sọ fún mi pé kíní kan àti ìtọ́lá làáfíà ní gbogbo ẹ̀ lọ́rọ̀ lọ́bi tó ṣe háì ó lè gbé kọ̀ tó lè zàǹkà ó lè ṣe lórí hadithi tó wá pé kó lè gbé àwọn hadithi tó ti gbé ó gbogbo ẹgbẹ́ dáadáa tó lọ́wọ́ àyà á sì bá pẹ̀lẹ́ rẹ̀ náà. شاء الله عزيزي الله سبحانك الله وبحمدك صلى الله عليه وسلم